olólùfẹ́ wa pátá nìyà kí ilé ẹjọ́ ti fún Tani Ọlọ́run ní bẹ́ẹ̀lì lẹ́ni o hmm, ṣùgbọ́n ó kù báyìí nìbọn ń ró o pẹ̀lú gbogbo àwọn àlàyé eléyìí tí agbẹjọ́rò olóbì eléyìí tí wọ́n ṣe àti agbẹjọ́rò àwọn ògo Ìlọrin nípa bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fún Tani Ọlọ́run lẹ́ni ẹ̀yin nìyẹn wá bí ẹ ti ń darapọ̀ mọ́ wa gbogbo yín pátá nìyà kí sọ fún wa wípé ilé ẹjọ́ ti fún Tani Olohun ní bẹ́ẹ̀lì lẹ́ni àmọ́ ó kù báyìí nìbọn ń ró pẹ̀lú gbogbo àwọn ohun tí wọ́n sọ àtìlẹ́yìn tí a gbọ́ lẹ́nu agbẹjọ́rò olóbì àti agbẹjọ́rò fún àwọn ògo Ìlọrin ìyẹn ní barista ẹ eh, Àjàsá ènìyàn wa ẹ bá wa súnmọ́ bí o kẹ́ ẹ bá wa gbọ́ àlàyé lẹ́nu àwọn agbẹjọ́rò méjèèjì torí wọ́n ṣe àlàyé báyìí ilẹ̀kùn bí gbogbo ẹ̀ ṣe jẹ́ lénìí nílé ẹjọ́ àti ìdí eléyìí tí agbẹjọ́rò àwọn Ògo Ìlọrin sọ wípé àwọn ò ṣe fi tako gbígba béèlì Tani Ọlọ́run lénìí torí pé wọ́n béèrè lọ́wọ́ barrister Àjàsá wípé kí ló dé tí ẹ ò fi wá tako béèlì eléyìí tí wọ́n fún Tani Olohun lẹ́ni mm, òun náà ṣe àlàyé ìdí eléyìí tí àwọn òfin lè tako béèlì tí wọ́n fún Tani Olohun àní kí Elédùmarè kó ṣàánú fún wa àti ẹjọ́ eléyìí tí ó wà níwájú ilé ẹjọ́ àti gbogbo àwọn eléyìí tó kù tí wọ́n ní wọ́n ṣẹ̀ gbé fáìlì títí wọn jáde Elédùmarè á yanjú gbogbo ẹ̀ ẹ̀ẹ́ tani ọlọ́run máa jáde láyọ̀ àti àlàáfíà torí pé pẹ̀lú àlàyé eléyìí tí àwọn agbẹjọ́rò wọ̀nyí tí wọ́n kó kalẹ̀ ìyẹn náà ni wọ́n fi yé wa wípé ẹjọ́ sì kù sí ilé ẹjọ́ wípé àwọn méjì mìíràn wọ́n gbé ẹjọ́ mìíràn jáde fún tani ọlọ́run kò sí bí ó ti wù kó le kó rí ọlọ́run á yanjú gbogbo ilé tó bá kù àti àwọn tí wọ́n ṣẹ̀ gbé fáìlì títí wọn jáde àti eléyìí tí wọ́n ti ṣe lénìí gbogbo ẹ̀ bá ìkàwọ́ Elédùmarè ló wà ẹ bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o lẹ́nu agbẹjọ́rò olóbì eléyìí tó jẹ́ agbẹjọ́rò fún Tani Olohun eléyìí tó jẹ́ ẹ bá wa gbọ́ o bí ẹ darapọ̀ mọ́ ẹ bá wa pín o ẹ bá wa gbọ́ àlàyé lẹ́nu barista olóbì. a ò rí ẹnìkejì yín adémọlábà ní ilé ẹjọ́ sóun ló fà á tí ẹ fi rí bẹ́ẹ̀lì yẹn ṣe lónìí ni àbí kí ló ṣẹlẹ̀ lọ. gbogbo ẹyọ náà táwọn pè ní. bàbá mi Emmanuel Owólabí ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa farabalẹ̀ o kẹ bá wa gbọ́ àlàyé eléyìí tí lọ́ọ̀yà olóbì yẹn ní agbẹjọ́rò fún Tani Olohun ṣe pé àwọn méjì ni agbẹjọ́rò fún Tani Olohun lọ́ọ̀yà olóbì àti agbẹjọ́rò bàbá mi ẹ ṣeun gan ni agbẹjọ́rò kejì yẹn ni lọ́ọ̀yà bank wọ́n bèè lọ́wọ́ olóbì pé kí ló dé ẹ̀yin nìkan la rí o a ò rí lọ́ọ̀yà báǹkì o ó ní àlàyé yẹn ò yé òun ṣùgbọ́n nǹkan tóun mọ̀ náà ni wípé lẹ́ẹ̀ni báwọn ṣe wá báwọn ṣe gbé fáìlì síwájú adájọ́ kété náà ni wọ́n gba fáìlì àwọn tí wọ́n yẹ̀ wò tí wọ́n sì tẹ̀síwájú lórí àwọn nǹkan tó wà nínú ẹ̀ ẹ bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu lọ́ọ̀yà olóbì. àwa rí i pé ilé-ẹjọ́ ti fún Daniel náà ní bẹ́ẹ̀lì pẹ́sọ́ náà kì í tẹ̀sí ti ń fà láti ọjọ́ pípẹ́ wá bẹ́ẹ̀ hmm. a ò rí ẹnìkejì yín adémọlá bá ní ilé ẹjọ́ sóun ló fà á tí ẹ fi rí bẹ́ẹ̀lì yẹn ṣe lónìí ni àbí kí ló ṣẹlẹ̀. ìyá mi kun yín ọmọ ẹ káàbọ̀ sórí ètò wa o gbogbo yín pátá bẹ ṣe darapọ̀ mọ́ aláàkí o. mo hmm. náà fáìlì plenary objection before now a rí ìyọ̀ǹda ilé ẹjọ́ gbà. ẹ jọ ṣó kílẹ̀ ẹ̀ṣẹ́ ń gbọ́ o. òkè kò sí àtakò lónìí bẹ́ẹ̀lì nìkan ni bẹ́ẹ̀ kò sí àtàkùn kan kò sí àtàkùn kankan látọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà olórin wọ́n ní àwọn náà ti gba instruction láti ọ̀dọ̀ àwọn wọ́n ti gba ìyọ̀ǹda láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń fún àwọn níṣẹ́ ṣe káwọn mọ́ tako. bẹ́ẹ̀ gbọ́ wọ́n ní àwọn lọ́ọ̀yà Ògo Ìlọrin wọ́n náà ti gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn tó gbéṣẹ́ fún wọn ìyẹn ni àwọn àfáà Ògo Ìlọrin wípé kí àwọn má tako ìyẹn ni fáìlì eléyìí tí àwọn agbẹjọ́rò Tani Olohrun eléyìí tí wọ́n gbé síwájú ilé ẹjọ́ torí pé wọ́n ní tí wọ́n bá fẹ́ tako wọ́n ní àyè wà fún wọn láti tako láti lè má jẹ́ kí wọ́n gba béèlì Tani Olohrun lénìí hmm. ẹ bá wa tẹ̀síwájú à ń gbọ́ o. just truly àdètúpẹ́ lọ́wọ́ adájọ́ náà pé adájọ́ náà ò waste time hmm. láti gbọ́ application wa tó sì tún kí ni àwọn ìlànà bẹ́ẹ̀lì yẹn very very liberal terms. kí làwọn ìlànà bẹ́ẹ̀lì tó ń gbé kalẹ̀. ìlànà bẹ́ẹ̀lì tí wọ́n gbé kalẹ̀ ó jẹ́ ètò rọrùn púpọ̀ jù. ok ẹ bá wa ẹ bá wa farabalẹ̀ láti gbọ́ o torí pé ìlànà bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n gbé kalẹ̀ lénìí ó yàtọ̀ sí gbogbo èyí tí wọ́n ti gbé kalẹ̀ látẹ̀yìnwá ṣe pé lákọ̀ọ́kọ́ five million gbà tó yá wọ́n dínkù sí five hundred million pẹ̀lú àwọn five hundred thousand pẹ̀lú àwọn onídùúró méjì ṣùgbọ́n lẹ́nìí báyìí onídùúró méjì nìkan ni àwọn eléyìí tí wọ́n béèrè fún tó sọ wípé onídùúró eléyìí tó máa jẹ́ àkọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí Tani Olohun kó jẹ́ fámìlì ẹ̀ eléyìí tó ń gbé nílùú Ìlọrin yẹn ni ẹ bá wa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu barista olóbì kí wọ́n ṣàlàyé fún wa. fámìlì ẹ̀ kan dúró ẹni tó jẹ́ fámìlì ẹ̀ kan èèyàn méjì náà kó dúró fún un nínú àwọn méjèèjì yẹn kí ẹnìkan ó jẹ́ fámìlì ẹ̀ nínú àwọn méjèèjì tó wà lágbègbè ilé ẹjọ́ yìí kó sì máa gbé ní agbègbè ilé ẹjọ́ yẹn kó wà nínú Ìlọrin yẹn kì í ṣe pé fámìlì àwa láti Ìbàdàn kó jẹ́ ẹni tó ń gbé ìlú Ìlọrin yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́. Hmm. láti dúró fún fún bail wọn béèrè owó tẹ́lẹ̀ ni wọ́n béèrè owó ṣùgbọ́n báyìí wọn ò owó. ìlànà bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ó jẹ́ ètò ìrọ̀rùn púpọ̀ jù. Hmm. wọ́n ní fámìlì ẹ̀ kan dúró ẹni tó jẹ́ fámìlì ẹ̀ kan èèyàn méjì náà kó dúró fún un. méjì náà méjèèjì yẹn kí ẹnìkan ó jẹ́ fámìlì ẹ̀ kó dúró fún un tó wà ní ìdè tó ìsísẹ́ tó wà lágbègbè ilé ẹjọ́ yìí. a sì tún wá ẹlòmíì kún un láti dúró fún fún bẹ́ẹ̀ àti ìṣẹ̀lú àlọ́ àlébùrà wọn béèrè owó wọn béèrè nǹkan kan. wọn béèrè owó wọn ní wọn béèrè owó wọn béèrè nǹkan kan ju èèyàn méjì yẹn ni wọn béèrè fún láti lè gba béèlì ẹ ó ti rọrùn ju tàkọ́kọ́ ìyẹn ní tàtẹ̀yìnwá lọ ṣàpèlè àkọ́kọ́ ìkan five million ìkan five hundred thousand pẹ̀lú baálẹ̀ gbogbo tí wọ́n kà kalẹ̀ yẹn wọ́n ti wọ́gi lé yẹn ìmí ìlélẹ̀ tí wọ́n gbé jáde wípé èèyàn méjì o ìkan gbọ́dọ̀ jẹ́ fámìlì ẹ̀ kó sì wá ẹnìkan kún tó gbèlú lọrin. àwọn náà bá ṣe pàṣẹtì pé nìyẹn a lè ti bẹ̀rẹ̀ pósẹ̀sì ẹ̀. olúwa fún yín ṣe. fún àwọn onídùúró wọn fi sign forms wọn fi lè fọn tí wọn fọwọ́ sí adẹ́gbẹ́ lọ́síwájú adájọ́ tó fún wọn ní bẹ́ẹ̀lì. Hmm. ẹ bá pàfẹ́tì bẹ́ẹ̀lì náà ṣé ó ń lọlé àbí ó tó ń lọ. ibi tí ọ̀rọ̀ kù sí gangan ni wọ́n béèrè ẹjọ́ dé yẹn wípé tí wọ́n bá tẹ̀ níbi tí ilẹ̀ ìní yìí mọ́dé báyìí aago tó lù léni tí wọ́n bá wá rí àwọn méjèèjì eléyìí tí wọ́n béèrè fún yẹn wípé ṣé ta ni ọlọ́run lè lọlé ìyẹn ni ìbéèrè tí wọ́n ń béè lọ́wọ́ ẹ̀ bàbá mi Sunday Ìṣọ̀lá ẹ káàbọ̀ sí orí ètò wa ìyẹn ni ìbéèrè tí wọ́n ń béè lọ́wọ́ agbẹjọ́rò olóbì báyìí wípé ibẹ̀ ni mo sọ fún wa wípé wọ́n gba béèlì ẹ̀ o ṣùgbọ́n ó kù báyìí ní ìbọn ró ibi tó wá kù sí gangan gangan gan ibẹ̀ ni agbẹjọ́rò yìí fẹ́ sọ̀rọ̀ dé yìí bàbá mi Emmanuel Owólabí mo kì í yín bàbá mi Sunday Ìṣọ̀lá mo kí ẹ̀yin náà ìyá mi Kúnyìn ọmọ Ọmọlára mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wa kò sí bó ti wù kó le tó náà Ọlọ́run á ọlọ́run á gbà ọlọ́run tó ṣe eléyìí náà á ṣe eléyìí tó kù gbogbo ẹjọ́ ilé tí wọ́n bá tẹ bẹ̀rẹ̀ sí mú jáde a ṣàmọ̀ pé lọ́jọ́ lọ́jọ́ kan ẹjọ́ á tán ẹ máa gbọ́ lẹ́nu ẹ lọ́ọ̀yà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ibi tó wá kù sí wípé o bó tẹ ẹ̀rí lẹ́ni o ṣé ó lè jáde ṣé ó lè lọlé ibẹ̀ ni ọ̀rọ̀ wá dé dúró báyìí torí pé àti gba béèlì ẹ̀ kò tó àwọn nǹkan míì tí wọ́n ní wọ́n ti fẹ́ máa mú jáde torí pé wọ́n jẹ́ kó yé wa wípé àwọn méjì kan wà ńlẹ̀ tí wọ́n ti fáìlì another case ẹjọ́ mi sílẹ̀ ń de Tani Ọlọ́run ibi tọ́rọ̀ kù sí nìyẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run jù wọ́n lọ Ọlọ́run ju ẹ̀dá lọ torí pé gbogbo ẹ̀ bó tẹ̀ ti wá ń rí yìí nígbà tí ọyàn wà láti yọ ọjọ́ yìí ẹ̀yin náà ẹ wo iye ọjọ́ tó ti lò ní nǹkan tí kò yẹ kó ju àárín ọjọ́ méjì kan ti gba béèlì ẹ̀ bó tẹ̀ jẹ́ pé ẹjọ́ ṣì wà níwájú ẹ̀ tó fẹ́ máa jẹ́ ṣé ó yẹ kó lo àwọn ọjọ́ tó ti lò yẹn ni pẹ̀lú gbogbo ìyà tó ti jẹ́ yẹn àwọn méjì kan ṣẹ̀ṣẹ̀ tí wọ́n á kó ẹjọ́ mìíràn lẹ̀ dé ẹ fẹ́ kó lọlé ni kó ṣàwà ń bẹ̀ yẹn kí ló wá kù ẹ gbogbo ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀ wá ń bẹ̀ kí ni wọ́n wá bẹ̀ lórí o ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ àlàyé lẹ́nu ẹ lọ́ọ̀yà olóbì o. ẹ bá wá pàfẹ́ ti ìbéèjì náà ṣé ó ń lọlé àbí ó tún ní àwọn àtakò kọ̀ọ̀kan. that's the major problem we have. Um, mo gbọ́ pé àwọn pékèsì méjì kan ti tún wà nílẹ̀ against ẹ̀ mi ò tí ì rí púṣẹ̀sì ẹ̀ o òun gbọ́ bí rúmọ̀ ni mo dà pé ní there is no smoke without fire wọ́n náà kéésì kan tó wà against ẹ̀ kéésì wà against ẹ̀ uh, lẹ́nu ní kéésì ó kúrò ní court mo máa gbìyànjú láti rí àwọn cases yẹn náà kọ́sì tó wà so hmm. that a lè perfect gbogbo ẹ̀ papọ̀ tí o fi lè jáde ní ọrùn so that tí o kún mẹ́rin pé kó máa wá ọmọdé wa. ẹ̀ ń sọ ní bẹ́ẹ̀lì tó ní sọ pé ta ni Ọlọ́run ti gba òmìnira. rárá kò sọ bẹ́ẹ̀. ó gba òmìnira ní kéèsì tó kọ́kọ́ gbé wá sílé ẹjọ́ gangan. tó o ti ní òmìnira ní ilé ẹjọ́ méjì báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ó tó kù ilé ẹjọ́ mélòó báyìí. àgbọ̀ pé ní ilé àgbọ̀. àgbọ̀. mi ò sì rí púpọ̀ mo gbọ́ wípé. nínú lọ́wọ́lọ́wọ́ àwọn tó tó ń jẹ́jọ́ ní ilé ẹjọ́ májísírèètì mi. bí mo ṣe gbọ́ náà nìyí. wọ́n ló ń jẹ́jọ́ nílé ẹjọ́ májísírèètì míì wípé ẹjọ́ méjì ló wà ńlẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ bó tiẹ̀ yọ léléyìí ìyẹn ni ẹjọ́ ilé tí wọ́n fi gbé e kúrò ní Ìbàdàn òun ni wọ́n ṣe yanjú béèlì ẹ̀ kì í ṣe àwọn ilé tí wọ́n ṣe fáìlì kalẹ̀ fún un. bàbá wa Haruna Ọláìtàn ẹ káàbọ̀ sí orí ètò wa wípé ẹjọ́ méjì ló wà ńlẹ̀ fún ẹ máa gbọ́ nǹkan tí agbẹjọ́rò yìí ń sọ ẹ ò sì jọ kí ẹ bá wa yọ̀ǹda Tani Olohun gbogbo ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀ ti bẹ̀ bó tẹ̀ jẹ́ wípé ẹ tẹ̀ yẹ kó yanjú eléyìí tí wọ́n kọ́ fi gbé láti Ìbàdàn ẹ̀yin tó kù bá tẹ̀ fẹ́ máa wá gbẹ́jọ́ jáde ṣé wọ́n ṣe wá gbé báyìí láti ìgbà yẹn òkè wọ́n ti wá fún ní bẹ́ẹ̀lì lẹ́ni nìyẹn ìyẹn túmọ̀ sí wípé bọ́n ṣe ń fún ní bẹ́ẹ̀lì báyìí wípé o ó ti rí onídùúró méjèèjì tó bá rí onídùúró méjèèjì lẹ́ni kò tí ì sí àrídánilójú wípé ó fẹ́ lọlé táwọn méjì tó kù yẹn tó ń sọ yẹn tó bá lè gbé ẹjọ́ tiwọn jáde wípé ẹ oníbàárà yín tí ẹni ẹ fún ní bẹ́ẹ̀lì o ẹjọ́ wà níwájú ẹ̀ ó ní ẹjọ́ lọ́dọ̀ wa o ẹ fáìlì ẹ̀ rèé ẹ má sì ṣe báyìí à ń sọ fún wa wípé ẹ̀sìn ẹ̀sìn tá à ń ṣe ẹ jẹ́ kí a ní ẹ̀mí ìdáríjì jẹ́ kí a dáríjì ra wa ẹ lè sọ wípé bóyá ẹnìkan ti ṣẹ̀ wá ká sọ wípé ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wá yẹn á bá dé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ yarí kanlẹ̀ ni ẹ má jẹ́ ká ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ kí a lépa àlàáfíà láàrin ara wa àlàáfíà ló ṣe pàtàkì ẹ̀yin náà ẹ wò ó ẹni tó ti wà níbẹ̀ yẹn láti ó kéré tán ó ti ń lọ bí ọgọ́rin ọjọ́ o ǹjẹ́ kò ti pé eighty days tó ti wà ń bẹ̀ yẹn àbí kó máa dín kéèyàn dúró sí ojú kan láti gbà yẹn ó la fi ń sọ fún wa pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà lápapọ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ torí pé nàìjíríà náà gbogbo nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ o wọ́n múyàn wọ́n sọ wípé wọ́n múyàn ṣùgbọ́n nǹkan tí wọ́n múyàn lé lórí wọ́n máa tẹ̀lé gbogbo àwọn ìlànà òfin ṣé ìlànà òfin náà ni wọ́n wá ń tẹ̀lé láti nǹkan bíi oṣù méjì àbọ̀ sẹ́yìn ìlànà òfin ni wọ́n ń tẹ̀lé tí wọ́n ti rí ojútùú ẹ̀ bẹ́ẹ̀lì ẹ̀ àfi tó wá fi di èní èní yẹn náà láti wá ń gbọ́ wípé ẹjọ́ míì wà ńlẹ̀ fún gẹ́gẹ́ bí nǹkan tí agbẹjọ́rò yìí sọ tẹ bá gbọ́ dáadáa pé ṣó ti lè lọlé ó ní kò tí ì sí àrídánilójú tẹ bá wá pàfẹ́tì béèlì náà ṣé òun gbọ́ mi àbí ó tún ní àwọn àtakò kọ̀ọ̀kan. that's the major problem we have. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n nǹkan tí agbẹjọ́rò yẹn sọ ni that is only major problem táwọn ní major problem ìṣòro táwọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn táwọn ò tí ì mọ̀ bóyá ó lè lọlé lílọlé tó sì fẹ́ lọlé náà ẹ máa gbọ́ lẹ́nu agbẹjọ́rò àwọn Ògo Ìlọrin kì í ṣe wípé bóyá ọjọ́ ti tán pátápátá o béèlì lè tí wọ́n fún léèní kì í ṣe pé ẹjọ́ ti tán kò nẹ́jọ́ mọ́ o kókò fi gba òmìnira ráńpẹ́ láti lè máa wá láti ilé á ti fi yàtọ̀ sí wípé ọ̀dọ̀ àwọn ẹwọ́dà tó wà tó wà lójú kan á lè lọlé á rí ìyá á rí bàbá á rí àwọn òbí ẹ̀ á sì rí ìyàwó á rí ọmọ a máa gbáradì fún àwọn ẹjọ́ eléyìí tó wà níwájú rẹ̀ òun ni béèlì eléyìí tí wọ́n sọ eléyìí tó dálé lórí ẹ máa gbọ́ lẹ́nu agbẹjọ́rò fún àwọn ògo Ìlọrin ìyẹn ní barista Àjàsá kí gbogbo ẹ ò tí ì tán láti èyí ọjọ́ yìí kí lẹ́dìmọ̀rẹ́ kó ṣàánú fún wa ni o gbogbo tó bá kù sí náà Ọlọ́run á bá wa yanjú ẹ̀ torí pé ẹnìkan ò lè wà nínú àhámọ́ nínú ìnira ká wá sọ wípé òun la fẹ́fẹ́ máa ṣe ayọ̀yọ̀ ìnira ẹnìkan kò lè jẹ́ ìdùnnú fún wa èmi ò mọ bí àwọn kan ṣe ń fì kẹ́nìkan máa kára máa ní ẹnìkan ẹ̀yin kan inú yín sì ń dùn kí ọlọ́run kó ṣàánú fún wa o gẹ́gẹ́ bí ẹ̀sìn àti kìrìsìtẹ́nì àti àti mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé gbogbo wa pátá àlàáfíà ló ṣe pàtàkì ká ṣe ìwáàsí ká wá wàásùn nǹkan gidi fáwọn ènìyàn eléyìí tó máa ṣe àǹfààní fáwọn ènìyàn wípé nǹkan báyìí o wọ́n ní má parọ́ má jalè ẹ̀ṣẹ̀ ni bó ṣe sọ nínú bíbélì nìyẹn àwọn ọkọ wọ̀nyẹn ká fi ṣe wàásùn kì í ṣe wípé ká bẹ̀rẹ̀ sí máa búra wa àbí ká máa bú ẹ̀sìn ara wa nǹkan tó bá wo oníkálukú ẹ jẹ́ kí àlàáfíà kó wà kí freedom of speech nàìjíríà náà ni kò ti sí ẹ lọ wo gbogbo orílẹ̀-èdè kákàkiri oníkálukú ń ṣe titi ẹ̀ ni wọ́n ní ojú ọ̀run ó tẹyẹ ń fò láì fapá kanra wa ẹ̀sìn pọ̀ jàǹtìrẹrẹ tó wà lágbàáyé ẹ mọyì ẹ̀sìn tó ń ṣe ní India ni wọn ò torí ẹ̀ kí wọ́n lé kọ́kọ́kọ́ gbógun tira wọn o kí ló dé ní nàìjíríà ẹ̀sìn mẹ́ta yìí mà ló wà kí ló ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá kí ló dé. ẹ bá wa gbọ́ àlàyé sí lẹ́nu agbẹjọ́rò. mo gbọ́ pé àwọn pékèsì méjì kan ti tún wà nílẹ̀ hmm. mi ò tí ì dípúsẹ̀ sí ẹ̀hún òun gbọ́ bí rúmọ̀ ni. òun gbọ́ bí rúmọ̀. there is no smoke without fire. Hmm. wọ́n náà kéésì kan tó wà against it. kéésì wà against it. Ah, lẹ́nìí kí n tó kúrò ní court mo máa gbìyànjú láti rí àwọn cases yẹn náà court tó wà so that a lè perfect gbogbo ẹ̀ papọ̀. Hmm tí ó fi lè jáde nírọ̀rùn. ká fi jáde nírọ̀rùn. tí ó kún bẹ́ẹ̀ ni pé kí wọ́n wá ọmọ lónìí wà. ẹ sọ ni pé bẹ́ẹ̀lì dùn ní kò sọ pé tani ọlọ́run ti gba òmìnira. rárá kò sọ bẹ́ẹ̀. ó gbà òmìnira ní kéèsì tó kọ́kọ́ gbé wá sílé ẹjọ́ gangan. ó ti ní òmìnira ní ilé ẹjọ́ méjì báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ó tún ku ilé ẹjọ́ mélòó báyìí. a gbọ́ pé ní àgbọ́ mi ò sì rí púpọ̀ mo gbọ́ wípé nínú lọ́wọ́lọ́wọ́ àwọn ohun tó ń jẹ́jọ́ ní ilé ẹjọ́ májísírèètì ni. bí mo ṣe gbọ́ náà nìyí mi ò sì rí ìwé yẹn gbà ọ̀sẹ̀ tó kúrò ní kóòtù lẹ́nìí máa intensify effort láti rí àwọn ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fún un náà pọ̀ sí ìgbà. sẹ́yìn lẹ́yìn tó máa dúró fún ní ilé ẹjọ́ tá à ń sọ. agbẹjọ́rò ni mí agbẹjọ́rò ẹ máa ń pè wá ẹ̀yin náà ẹni tẹ́ fẹ́ rojọ́ gan ẹgbẹ́ ẹnu ọdún yín o ẹni ẹ ń pè wá lágbẹjọ́rò. wípé òun máa ní dájú pé òun lọ sí ibi tí àwọn ìgbẹ́jọ́ yìí wà ó gbé ẹlẹ́bìrẹ́ lọ́wọ́ mi o gbogbo ẹni tó bá jẹ́jọ́ àgbẹ̀jọ́ rẹ̀ rò iṣẹ́ táwọn àgbà náà nìyẹn. tó ní báyìí tó ti jáde àtúnṣe ló kù. àtúnṣe fún kéèsì méjèèjì tó kù yìí mo rò bí yẹn náà ò lè fún wa problem. Ah, wọ́n ní àtúnṣe fún bẹ́ẹ̀lì méjèèjì eléyìí ẹ̀sùn míì tí wọ́n padà fi kan Tani Olohun òun ni àwọn ń gbìyànjú láti rí pé àwọn ṣe. Elédùmarè á fún yín ṣe torí pé gbogbo àwọn nǹkan tó wà ńlẹ̀ yìí eh, kọ́lọ́run kó ṣàánú fún wa ni wọ́n ní ẹjọ́ àtẹ̀bí àtàrẹ ọlọ́run má jẹ́ ká rẹ́jọ́ òun ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ wípé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti grant béèlì ẹ̀ ni ọ̀rọ̀ yẹn kò yẹ kó gùn débi tó gùn dé yìí kò yẹ kó débi tó dé yìí láti yẹ ọjọ́ yìí kéèyàn wà lójú kan bàbá mi ẹ ṣeun gan ni wọn ní nàìjíríà nàìjíríà ni a ti sọ fún wa nàìjíríà nírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ẹ lọ wo gbogbo ìlú wọn lọ sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ó ti tán tó bá jẹ́ wípé ọmọ olówó ni wọ́n mú láti ọjọ́ ìṣe bí ẹjọ́ ìyá ṣe máa lọ tá máa bọ̀ nìyẹn ni ṣùgbọ́n ní nàìjíríà òfin òkè mólówó mẹ̀kúnnù ló máa mú torí pé ó ti jẹ́ ọmọ mẹ̀kúnnù kò lówó àwa ọmọ kò lè èèyàn ní ìdí náà nìyẹn tó pé àwa ọmọ kò lè èèyàn la fi ń pè fórílẹ̀-èdè yorùbá torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí orílẹ̀-èdè Yorùbá náà nìkan lọ́nà àbáyọ láti lè rojú tu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ọmọ kò lè èèyàn torí pé tó bá yẹ pé àwọn ọmọ tó wọ́n ní èèyàn ni eh, tó jẹ́ ọmọ olówó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí oh, hmm, kò ní sun inú àhámọ́ gan débi wípé ó fẹ́ máa wá lọ á máa bọ̀ àbí wọ́n ti ṣẹjọ́ débì kan ẹlòmíì ti sọ pé òun ti gbẹ́jọ́ òun jáde torí pé ó ti jẹ́ ọmọ kò lè èèyàn ọmọ tó lówó àwọn olówó ní nàìjíríà o ò lè gbọ́rú ẹ̀ òun la fi ń sọ fún wa wípé nàìjíríà ah kílédìmọ̀ rèé ṣàánú fún wa ni pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ lójoojúmọ́ ojúmọ́ kan báyìí wàhálà ni ká pẹnupọ̀ ká tẹ̀ lé bára ká yanjú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ ẹ̀rọ oríṣiríṣi àwọn nǹkan táwọn ìjọba ń ṣe àwọn yẹn wà ń bẹ̀ o ṣùgbọ́n nígbà tá a bá ti pè é kọ́nọ́mọ́ orí ọ̀rọ̀ kan báwo la ṣe fẹ́ rí ẹ wo ìlú Ìlọrin yẹn náà ajínigbé lójoojúmọ́ ni wọ́n ń jíyàn gbé o kò sí ọjọ́ kan tí wọ́n ń jíyàn gbé tí wọ́n ń gba ransom bẹ́ẹ̀ kákàkiri gbogbo nàìjíríà ni o ilẹ̀ yorùbá lápapọ̀ kò sí ojúmọ́ kan tí àwọn ajínigbé tí wọ́n ń jíyàn gbé ni la fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí á yanjú gbogbo kan tó wà nílẹ̀ yìí tòbí ìnàbí a gbọ́ nígbà tí bàbá Òkútagidi tí wọ́n jáde tí wọ́n sọ wípé àwọn ti gbọ́ àwọn ti dáríjì yányányán ṣùgbọ́n àwọn náà náà ti padà wá jáde wípé àwọn ò dáríjì mọ́ o ẹ àwọn kan ti pe àwọn ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ó ti ní ọwọ́ àwọn nǹkan kan míì nínú wọ́n ní àwọn tó ju àwọn lọ torí pé wọ́n ní ọmọ kékeré báyìí làwọn jẹ́ gbogbo bí ìlú Ìlọrin ṣe tó bàbá Òkútagídé ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ kékeré làwọn jẹ́ ìyẹn túmọ̀ sí wípé àwọn tó jẹ́ àgbààgbà wọn àwọn ni wọ́n pè wọ́n wípé kí ló sọ ọ̀rọ̀ tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ o àwọn ò lè jáwọ́ ń bẹ́ẹ̀ o ẹ ẹ ti wá gbọ̀ngàn tí agbẹjọ́rò náà ti wá padà sọ lẹ́yìn wípé àwọn kan méjì mìíràn wọ́n gbé ẹjọ́ míì jáde kí ló sì fà á tí wọ́n fi gbé wọn ò fẹ́ kí Tani Olohun kó kó ní òmìnira pátápátá ni nígbà tí wọn ò tí ì yanjú kan tẹ́yìn kan sọ wípé ẹ ti gbé mi jáde kí ló dé kí la gbé kí lẹ jù òun la fi sọ fún wa wípé ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn àlàáfíà ẹ jẹ́ ká fi àpẹẹrẹ ẹ̀sìn àlàáfíà yẹn ẹ jẹ́ kí a jẹ́wọ́ ẹ̀ fáwọn ènìyàn ẹ jẹ́ kí a gbé ìwà yẹn jáde fún àwọn ènìyàn wípé ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè wá ní alákatakítí o a kì í ṣe alákatakítí o kí ló máa mú wọn sọ wípé ẹ̀sìn ẹ̀sìn mùsùlùmí kì í ṣe alákatakítí nípa ìwà àti ìṣe àwọn tó ń ṣe é bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ní gbogbo ẹ̀sìn o kì í ṣẹ̀sìn kan o kìrìsìtẹ́nì náà àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn àwọn la máa rí ìwà yẹn lára wọn wípé àwọn eléyìí ah onígbàgbọ́ òdodo kí ló torí máa ń pọ̀ lónígbàgbọ́ òdodo nípa ìhùwàsí àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn ni. àwọn tí wọ́n wá ń pè ní lọ́kàtàkìtì ẹ ó ti rí wípé nípa àwọn ìwà ni òun la fi máa sọ fún wa wípé gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àwa tá à ń ṣe àwa ni kí a ṣe ká hùwà dáadáa ìwà tá a fà àwọn ènìyàn wá wọ inú ẹ̀sìn tá à ń ṣe kì í ṣe lè tó máa lé wọn padà kò fi ẹnì ọ̀kan sílẹ̀ o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló bá wí. àwọn míì wà bí gbogbo àgbáyé ṣe tó yìí tó yẹ pé bí ẹ̀sìn ṣe pọ̀ tó wọ́n tẹ̀ wá ṣe nǹkan kan ìwọ ni mùsùlùmí o ìwọ ni kìrìsìtẹ́nì o ìwọ ni ẹlẹ́sìn àbáláyé o wọ́n ṣe nǹkan kan wọ́n ń wòran ni ẹ̀hún ni àdándorí kodò ó ń wò ṣe ẹyẹ ni wọ́n ń wo ilé ìtolúkálukú ṣe èwo ni káwọn ṣe ṣe léyìí ni nípa ìwùwà tóníkálukú wa wá ìwùwà sí wa láwùjọ nílé láàrin ẹgbẹ́ ládùúgbò wọ́n ń wò wá òun ló máa ma fà wọ́n mọ́ra wípé ah ẹ̀sìn yìí ẹ̀sìn àlàáfíà ni ah ẹ̀sìn yìí ẹ̀sìn dáadáa máa lọ darapọ̀ mọ́ wọn a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere òun lè fi máa gbọ́ níbi tí ẹ jẹ́ kí a gbọ́ ohun tí barista àjàlá eléyìí tí wọ́n jẹ́ agbẹjọ́rò fún àwọn ògo Ìlọrin ẹ jẹ́ ká gbọ ohun tí wọ́n sọ àwọn náà sọ̀rọ̀ nílé ẹjọ́ lẹ́ni ìdí eléyìí tí àwọn ò fi tako ẹ bẹ́ẹ̀lì ìdí eléyìí tí àwọn ò fi tako bẹ́ẹ̀lì Tani Ọlọ́run torí pé wọ́n sọ wípé àyè wà fún àwọn àti tako táwọn bá fẹ́ tako ṣùgbọ́n ìdí pàtàkì táwọn ò lè fi tako ẹ jẹ́ kí a gbọ́ lẹ́nu Eh. ọ̀kan nínú àwọn agbẹjọ́rò ah, alátakò ni wọ́n wà níwájú wa yìí agbẹjọ́rò àjọ afẹ́kẹ́ sọ́lúkọ sọ di pàtàkì tí ẹ̀ fi ta ko béèlì tí adájọ́ kọ̀ọ̀kan ọlọ́run ní ilé-ẹjọ́ láàárọ̀. Ah, orúkọ mi ni abdulkadir adémọlá abọlájẹ àjàsà ìyẹn ni agbẹjọ́rò àwọn Ògo Ìlọrin. lára agbẹjọ́rò àwọn Ògo Ìlọrin àti àfa òkúta gidi. àti àfa òkúta gidi. ní ìdí pàtàkì gẹ́gẹ́ bí ìbéèrè tí ìbéèrè tí a fi tako béèlì tayọ náà ní masjid court ní èyí yìí kò tayọ wípé látara ẹ̀bẹ̀ tí àwọn ìyá rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tí wọ́n ti bẹ̀ ṣáájú wípé kí wọ́n jọ káyọ̀ǹda ọmọ àwọn so ẹ̀bẹ̀ náà ni àwa náà wò la fi wò pé hmm. kí àwa náà ní àforíjì ká má tà fún bail application yẹn níwájú magistrate Ibrahim ẹ̀jẹ̀ rí i pé ọ̀rọ̀ tá a ti sọ náà nìyẹn látẹ̀yìn pé àní tako. nígbà tẹ́ ẹ̀ ti wá tako béèlì tí ó já sí wípé. ẹ máa gbọ́ o wọ́n ní ìdí táwọn òfin bàbá mi ọlábọ̀dé sátìmẹ̀yẹ káàbọ̀ sórí ètò wa wọ́n ní ìdí táwọn òfin takò náà ni wípé ẹ̀bẹ̀ eléyìí tí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ìyá ẹ̀gbọ́n àbúrò tí wọ́n ti bẹ̀ pẹ̀lú pàápàá ìyá gbogbo alárí ibi tí ìyá yìí ti sùn ẹkún tí wọ́n ti ń bẹ̀bẹ̀ kìkì yẹn gan kó yẹ kí àwọn tó ti sọ pé àwọn ti gbé ẹjọ́ míì jáde kò tí ẹ̀ẹ̀kan ti gbẹ́jọ́ míì jáde mọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ tí ìyá yìí ti bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí ìyá yìí ti bẹ̀ tí wọ́n ti sunkún ṣé ẹ ti fẹ́ kí ìyá yìí ti padà wá síta lẹ́lẹ́kejì àbí lẹ́lẹ́kẹta kan tí wá tú ẹ̀bẹ̀ míì bẹ̀ ni ẹ̀yin tẹ̀sẹ̀ ti gbé kéèsì míì jáde tó yẹ pé eléyìí tó wà wájú ẹ̀ gan wọn ti yanjú ẹ̀ bàbá mi ẹ ṣeun gan ni ọlọ́run lọ́jọ́ òní á ṣàánú fún wa gbogbo eléyìí tí wọ́n bá gbé jáde náà ọlọ́run á ṣe é torí pé ẹ wọ́n ní kò sí ohun tó ṣòro báyìí lójú Elédùmarè láti ṣe ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ta ni ọlọ́run ó máa jáde láyọ̀ ẹ máa gbọ́ owó tẹ̀síwájú o. ara òbéèlì yàtọ̀ sí ẹjọ́ gangan tó wà nílẹ̀ hmm. àkànmọ́ àkàntako béèlì ẹ̀ látara pé kó lè bàa ní eh, òmìnira ráńpẹ́ eh, temporary freedom láti lè wá ṣiṣẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó jẹ́ pé òun ló ṣẹ̀ òun náà ló gbúdọ̀ bẹ̀bẹ̀ fúnra rẹ̀ látara pé ká withdraw kéèsì àbí ká má withdraw kéèsì ẹ̀bẹ̀ táwọn èèyàn ń ba bẹ̀tẹ́lẹ̀ àtàwọn òbí ẹ̀ just for wípé kóun fún lè ní kó fi ní temporary freedom bí àwọn tó kù ṣe ní bí bàbá àtẹ́dẹ́ àtàwọn tó kù bẹ́ẹ̀. Hmm, láti ọjọ́ yìí <laughs> ìyẹn túmọ̀ sí wípé tí ìyá ò bá gbẹ̀ tí ìyá ò bá gbẹ̀ ìyẹn túmọ̀ sí wípé wọn ò tẹ̀ ní fún ní ìyẹn ni òmìnira ráńpẹ́ eléyìí tí wọ́n fún léèní tí wọ́n ṣẹ̀ ní kí wọ́n lọ máa wá àwọn onídùúró méjì wá hmm. ìyẹn sì túmọ̀ sí wípé ẹ máa gbọ́ nígbà tí barrister Àjàsá sọ wípé kì í ṣe wípé àwọn ti dáríjì yányányán o kì í ṣe pé kó máa lọlé pátápátá o ní òmìnira eléyìí tí wọ́n fún léèní o wípé kó lè ráyè láti máa wá gbọ́ àwọn ẹjọ́ eléyìí tó bá wà ní iwájú rẹ̀ ìyẹn náà ni wípé gbogbo ẹ̀bẹ̀ tí àwọn òbí rẹ̀ bẹ̀ yẹn nǹkan tó ṣiṣẹ́ tó dálé lórí nìyẹn wípé káwọn lè fi fún ní òmìnira ráńpẹ́ kó má di wípé ó kọ̀ wà lójú kan náà lọ́dọ̀ àwọn wọ́dà tó yẹ pé wọ́n á lọ gbé wá ni wọ́n á ti gbé padà ni ṣùgbọ́n eléyìí òun ló máa wá gbogbo àsìkò tí wọ́n bá fi ẹjọ́ sí nílé ẹjọ́ a máa wá a sì máa wá jọ́ àwọn ẹjọ́ tó wà níwájú ẹ̀ àlàyé tí agbẹjọ́rò ti ṣe ni wípé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí ó wá kù sí ọwọ́ Tani Ọlọ́run fúnra ara ẹ̀ wípé gbogbo ẹ̀bẹ̀ tí àwọn òbí ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ bá ń bẹ̀ yẹn kò tí ì ṣe nǹkan kan pé lórí ẹjọ́ gangan gan torí òun ló ṣẹ̀ wọ́n ní òun ló gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ eléyìí tí wọ́n fún òun ni bọ́n ṣe fún àwọn ìyá Ọ̀ṣun ìyẹn bàbá Ifátedé gbogbo àwọn òmìnira tí wọ́n fún wọn yẹn eh, gẹ́gẹ́ bí nǹkan tí eh, agbẹjọ́rò àwọn ògo Ìlọrin ìyẹn ní barista Àjàsá eléyìí tí wọ́n ń ṣe tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ hmm, bàbá mi Abíọ́dún nìyí àbí wọ́n ní Ìlọrin people don't don't forgive they are wicked ah, gbogbo ẹ̀ náà là ń rí yìí o kọ́lọ́run kó ṣàánú fún wa ni o ẹ máa gbọ́ o eh, barista Àjàsá ẹ jẹ́ ká gbọ́ ẹ bá wa gbóhùn sókè ò lẹ́ẹ̀kan sí o. Hmm rẹ̀ látara pé ká withdraw kéèsì àbí ká má withdraw kéèsì ẹ̀bẹ̀ táwọn èèyàn ń ba bẹ̀tẹ́lẹ̀ àtàwọn òbí ẹ̀ just for wípé kóun fún lè ní kó fi ní temporary freedom bí àwọn tó kù ṣe ní bí bàbá àtẹ̀dé àtàwọn tó kù bẹ́ẹ̀. lọ́rọ̀ kan kì í ṣe pé foríjì ah, àmọ́ ẹ fẹ́ kó ní òmìnira kó bá lè wá bẹ̀bẹ̀. Hmm, hmm, lọ́rọ̀ kan kì í ṣe pé a ti ìforíjì yan yan pé àṣẹjọmọkọ o àkànfúnni hmm. àkànforíjì kó lè bà ní temporary freedom kó fi wá jáde kó fi lè máa wá láti ilé wá bẹ̀bẹ̀ fúnra ara rẹ̀ kó wá lè foríjì. ẹ ṣe hmm. ní eléyìí tí wọ́n fún lénìí kì í ṣe wípé àwọn ti dáríjì yányányán wípé ẹjọ́ yẹn o àwọn ti fojú fò ó ó yá o adájọ́ o ẹ bá wa wọ́gi lé ẹjọ́ o a ò ṣẹjọ́ mọ́ o wọ́n ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní kó lè fi ní òmìnira ni o kó wá máa wá jọ àwọn ẹjọ́ tó wà wájú àtàwọn ìbéèrè àwọn àlàyé òkè o a dáríjì ẹ o a fa ẹjọ́ ìyá a fẹ́ fàwé ẹjọ́ ya ọ̀nà kù sí ọwọ́ tani ọlọ́run ó náà la fi ń sọ fún wa wípé gbogbo àwọn ògo ìlọrin gbogbo ẹ̀yin àfa èyí tẹ́ ẹ sọ pé ẹ ti gbé ẹjọ́ mi jáde fún tani ọlọ́run ẹ bá fọwọ́ wọ́nù ẹ wọ́n ní à ń ṣe ọlọ́run o kò sí ẹ̀dá kan láyé tí ò kì í ṣẹ̀ṣẹ̀ o ọlọ́run sì ń dáríjì wa mélòó mélòó wá ni àwa ara wa táwa ń ṣẹra wa táwa lè ní ẹ̀mí ìdáríjì ẹ̀mí ìdáríjì ó ṣe pàtàkì o hmm. ẹ̀mí ìdáríjì èmi ò mọ̀ bóyá mi ò ṣe mùsùlùmí mi ò mọ̀ bí ó wà ń kúránì ṣùgbọ́n ní bíbélì wọ́n sọ wípé ẹ wọ́n ní bínú ṣùgbọ́n má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú rẹ yorùbá náà sì bọ̀ wọ́n ní ọmọ àlè ẹ̀họ́n náà ló máa rí inú tó ní bí ọmọ àlè náà la máa bẹ̀ tó ní gbọ́ ẹ̀yin ẹ̀ bá tẹ̀ ti ti ara ta ni ọlọ́run kẹ́ fi sin ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ìpèdè tí àwọn mùsùlùmí máa ń sọ wọn ni wọ́n ti ara lágbájá wọ́n fi sin ọlọ́run kí ló wá dé tẹ ò lè wá ti ara ta ni ọlọ́run kẹ́ fi sin ọlọ́run ẹ ti lè lógan láti fi jèrè ọkàn àwọn ènìyàn ju gbogbo eléyìí tí ẹ wá ń ṣe yìí lọ lára gbogbo àwọn nǹkan tá à ń sọ nìyẹn wípé gbogbo bí àwọn aláàfáà ṣe wà àwọn kan ṣì wà tí wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o pàápàá jùlọ tí wọ́n tako gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Tani Ọlọ́run àtàwọn ògo Ìlọrin yìí àwọn àfa kọ̀ọ̀kan ṣì ń sọ̀rọ̀ tí wọ́n sọ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ kò bójú mu ìyá mi Olúfúnmiláyọ̀ Deborah George ẹ káàbọ̀ sí orí ètò wa ìyá mi mo kí yín o ẹ ṣeun gan ni ẹ àpò ṣáṣámùrà ò kì í gbẹ o àpò yín ò ní gbẹ láṣẹ Èdùmàrè ọlọ́run ọlọ́jọ́ ọ̀dà bá mi máa bùkún fún yín ilé àti ọ̀nà yín ò ní bàjẹ́ gbogbo olólùfẹ́ wa pátá ni mo kí bàbá mi Abíọ́dún níyì mo kí ẹ̀yin náà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní orí ìkànnì yìí pátápátá ni mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n gbogbo yín pátá ni a kí wípé ọlọ́run ọlọ́jọ́ òní ẹjọ́ ó kéré ó tóbi ó pọ̀ ọlọ́run ní jẹ́ kí á rí o torí pé ọ̀rọ̀ bí ẹjọ́ kò ní ṣẹlẹ̀ sí sí wa o a kàn ń wo ni láti eyọ ọjọ́ yìí náà bí ọ̀rọ̀ ẹjọ́ ṣe rí nìyẹn o wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ pé wọ́n tẹ̀ wá dúró lórí wípé ẹjọ́ tó wà láàrin Òkútagidi àti Ṣèkì Lágbàjì nìkan ni wọ́n dúró lé lórí ni ṣèbí àmọ́ ibi tó kálukú fẹ́ kọjú sí ṣùgbọ́n nǹkan tá ti padà ń gbọ́ lẹ́nìí ní báyìí ni wípé àwọn ẹjọ́ méjì mìíràn wà ńlẹ̀ fún ṣé àwọn agbẹjọ́rò ṣá lè parọ́ nǹkan tí wọ́n sọ nìyẹn torí wọ́n gbọ́dọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ wọn wípé òkè o tí agbẹjọ́rò Tani Ọlọ́run yẹn ni barista Olóbì tí a bá wá rí gbogbo àwọn olùdúró eléyìí tí ẹni kí Tani Ọlọ́run lọ wá wálé ní eléyìí tó tẹ̀lé kó lọ wálé ní o tẹ̀tí rọrùn ju gbogbo tàtẹ̀yìn wá lọ kó mú olùdúró méjì wá ìkan gbọ́dọ̀ jẹ́ nínú ẹbí ẹ̀ ṣùgbọ́n tó ń gbé agbègbè ẹ kóòtù tó wà ní Ìlọrin tó jẹ́ ìlú Ìlọrin ló ń gbé kó sì wá ẹnìkan kún kò sí owó níbẹ̀ mọ́ wọ́n ti mú àwọn owó tí wọ́n fi sí wọ́n ti mú kúrò ṣùgbọ́n bó ṣe wá rọrùn pẹ̀lú àwọn nǹkan tán ní kó lọ mú wá yẹn ṣé ó lè lọlé ìbéèrè tí wọ́n wá béè lọ́wọ́ agbẹjọ́rò nìyẹn ó ní òun ò tí ì lè sọ ọ́ torí wípé ẹjọ́ méjì míì yàtọ̀ sí méjèèjì tó wà láàrin òun àti òkúta gidi o àti sheik lábìjù lábìbù lágbàjì o wọ́n ní àwọn méjì míì ti fáìlì ẹjọ́ mìíràn sílẹ̀ fún kí ló dé ẹ sì jèbù rẹ àwọn olùgbẹ̀bẹ̀ pẹ̀lú ẹ sọ wípé ẹ àwọn ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀bẹ̀ òun ló jẹ́ kí wọ́n fún ní òmìnira ráńpẹ́ tí wọ́n fún lénìí ìyẹn jẹ́ nǹkan tí agbẹjọ́rò àwọn ògo Ìlọrin sọ. So yẹn ni barista àjàsá wọ́n ní ìdí pàtàkì táwọn fi fún ní òmìnira pẹ̀tẹ̀ ní nìyẹn kì í ṣe nǹkan míì torí pé ìgbà tí àwọn agbẹjọ́rò Tani Ọlọ́run gbé fáìlì ẹ̀ jáde wọ́n ní ó rọrùn fún àwọn láti takò ṣùgbọ́n nǹkan tó fà á ni wípé àwọn ẹ̀bẹ̀ eléyìí tí àwọn òbí ẹ̀ ìyá ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ti bẹ̀ òun ló jẹ́ kí wọ́n fún ní òmìnira ráńpẹ́ ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ó lágbára ìyẹn túmọ̀ sí wípé ibi títa ni ọlọ́run ò bá wà nìyẹn ẹ jẹ́ kí ẹ dáríji arákùnrin yìí kò síbi tí a ń léra wa ń lọ a jọ wà fúnra wa ni gẹ́gẹ́ bí àwọn kókó méjì tí mo rí dìmú lára fọ́nrán alákọ̀ọ́kọ́ eléyìí tí sheik lágbìgbù lágbàdì kọ́kọ́ ṣe wípé àgọ́rán dì láyé o pé a máa ṣe síwájú à ṣe sẹ́yìn ni kò síbi tá a lè rìn pàdéra wa à pàdéra wa omi lè nìyàn wípé àwọn ọmọ táwọn ń bí gan àwọn ò tí ì mọ orú tí wọ́n á ṣe lọ́jọ́ iwájú wípé nípa bẹ́ẹ̀ àwọn dáríjì yányányán ṣùgbọ́n àwọn kan tí wàá padà lọ pè wọ́n àwọn tí wọ́n wá lọ pè wọ́n ẹ̀ gangan báyìí àwọn ló wá wà nídìí ọ̀rọ̀ yìí mi rò bí ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá wa fi ọkàn bá gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ìyẹn túmọ̀ sí wípé arákùnrin yìí wọ́n ti dáríjì ta ni ọlọ́run mo sọ fún wa nínú fídíò wọn tí wọ́n kọ́kọ́ ṣe wọ́n ní àwọn dáríjì yánnyánnyán torí pé àwọn náà ní ìyá pé ní ti ti àwọn ṣẹ̀kúrú kálukú ló ní pọ́lísì ti tiẹ̀ wọ́n ní ní ti ti àwọn o kò sí nǹkan táwọn ń ṣe láyé yìí tí obìnrin bá ti bẹ àwọn wọ́n ní tí obìnrin bá ti bẹ àwọn àwọn ti gbọ́ nìyẹn wọn bá sì dúró lórí ìyẹn kí wọ́n má gbọ́ ariwo ọjà ẹ má wo torí pé ẹ nípa nípa àwọn nǹkan tí bàbá Sheikh Labeeb Lagbaji tán padà sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé <laughs> bàbá mi Abíọ́dún níyì wọ́n ní if you are begging them you are giving them more power let them eat him and drink Ah, bàbá mi wọ́n ní Yorùbá Yorùbá náà ni gbogbo wa ẹ jẹ́ kí a pe wèrè ní ọkọ ìyàwó kó jẹ́ ká rọ́nà lọ bẹ́ẹ̀ ni ó rí pé mo wá sọ wípé yorùbá àwọn ọ̀rọ̀ tó pọ̀ la ní dáadáa tó jẹ́ pé àwọn ọ̀nà mìíràn wà tó jẹ́ pé a lè gbà wọ́n tẹ̀yìn bá fẹ́ mú ọ̀bọ máa ṣe bí ọ̀bọ ni a ti rí wípé gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí e, wọ́n ń lo agbára tí wọ́n ní lórí Tani Ọlọ́run ni ó ní mo fi sọ ṣáájú ẹni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa wípé Nàìjíríà ó ti ó ti ó ti bàjẹ́ kọjá ààlà tí nàìjíríà ò bá bàjẹ́ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ tí wọ́n bá múyàn tí ọ̀nà ènìyàn ṣẹ́ o wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ní abẹ́ òfin ni ṣùgbọ́n àti wá rí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ní abẹ́ òfin nàìjíríà mọ́ òfin tí wọ́n ń lò òun ni àwọn tí wọ́n ní agbára nínú ìlú tí wọ́n mú ta ni ọlọ́run lọ mi rò bí ẹ bá wa fọkàn bá lọ bí gbogbo ẹ ṣe ń lọ tá a bá tẹ̀ fọkàn bá lọ a máa rí àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta dìmú lára ọ̀rọ̀ eléyìí tí Sheikh Lábìbù Lágbàjì tí wọ́n sọ gbẹ̀yìn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn yẹn ẹ fi mọ̀ wípé àwọn kan ti wà tí wọ́n bá sí abẹ́ ọ̀rọ̀ yìí wípé kò ní tán àwọn ò ní gbà arákùnrin yẹn wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti forí jìtá ní ọlọ́run wọ́n ti dáríjì tẹ́ ẹ bá wo fídíò tó kọ́kọ́ ṣe yẹn wọ́n ní èkó làwọn wà mo fẹ́ lè sọ wípé nǹkan tó lọ ṣe lẹ́kọ̀ọ́ gan mi rò bọ́n jẹ́ kán ráàyè parí ẹ̀ tí wọ́n sọ wípé bá àwọn ti ṣe ń délé báyìí wọ́n ní kọ́ pọ̀ fún àwọn gan wọ́n pe àwọn lọ́tún wọ́n pe àwọn lọ́sì ẹ̀ ti mọ̀ wípé àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ yìí wípé kò ní tán tẹ́ bá tí nǹkan tó ti ṣẹlẹ̀ lẹ́nìí náà agbẹjọ́rò sọ wípé àwọn méjì kan sọ wípé ẹjọ́ wà ńlẹ̀ fún o ìyẹn túmọ̀ sí wípé ṣùgbọ́n kọ́ ṣàtẹ̀tì wá àwọn olùdúró tí wọ́n gbé jẹ́ tí wọ́n ní kí wọ́n mú wá tán bá mú wá tán ká wá mọ̀ bóyá a lọlé àbí kò lọlé torí agbẹjọ́rò fi dá a lójú pé òun ò lè fọwọ́ sọ̀yà wípé ó máa lọlé ṣé bẹ́ẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí a jẹ́ àwòkọ́ṣe rere ẹ jẹ́ kí a jẹ́ àwòkọ́ṣe rere ẹ má jẹ́ káwọn èèyàn máa wò wá wípé ah, ẹ̀sìn burúkú lẹ̀sìn wọn yẹn o eh, ẹ̀sìn ń sọ wípé ẹ̀sìn alákatakítí tí wọ́n ń pè yín yẹn ò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ ìwà àti ìṣesí yín òun ni wọ́n á fi mọ̀ wípé ẹ̀sìn yìí o kì í ṣe alákatakítí ẹ̀yin náà ẹ kan tó ń ṣẹlẹ̀ ní Israeli ẹ wo Palestine ìyẹn nìkan gan lásán ẹ ti mọ̀ wípé gbogbo ẹ̀ báyìí Ọlọ́run ni kó ṣàánú fúnyàn gbogbo ẹ̀ tó máa dábarú torí pé ẹ bá wo orí ìkànnì yìí àti fi fídíò kan síbẹ̀ látàná níbi tí Putin ti sọ̀rọ̀ tó ti ń kó àwọn ọmọ ogun jáde lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Palestine àti Israel ẹ̀yin wá jòkó sínú Nàìjíríà bẹ́ẹ̀ náà làwọn kan jáde àwọn fẹ́ gbèjà àwọn kan tó wà ní Palestine àwọn ogun eléyìí tó ń dojúkọ wá nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ṣe ti yanjú ẹ̀ tán ni ẹ má jẹ́ ká máa tanra wa àwọn tẹ́ ẹ sì ń lẹ̀dí mọ́ ọmọ ìyá yín ọmọ ìyá yín ogun eléyìí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tí wọ́n ń pààyàn lójoojúmọ́ mélòó nínú wọn ló ti ṣe fídíò síta wípé àwọn mọ̀lẹ́bí wa àwọn ọmọ ìyá wa ló wà ní Nàìjíríà o ó yẹ jẹ́ ká lọ gbèjà wọn o àti Israeli o àti Palestine èwo lẹ rí níbẹ̀ òun náà fi sọ fún wa wípé àwa ara wa báyìí tá a ríra wa lọmọ ìyá ara wa ò kì tó wà lókè tó ọ̀ yín wọn ò mọ̀ bóyá ẹ ẹ exist ta ni ọlọ́run tẹ́ ẹ fojú ń rí báyìí òun lọmọ ìyá yín ẹ má jẹ́ kí a wá lo ẹ̀sìn ká wá sọra wa di ọ̀tá ara wa ayé yín adá ìyá mi princess wọn ní ta ni ọlọ́run mother abeg abeg dem that only is enough nǹkan tí lọ́ọ̀yà yẹn sọ òun náà ti dúró lé lórí wípé torí ẹ̀bẹ̀ yẹn gangan gangan làwọn ò torí tako bẹ́ẹ̀lì Tani Olohun lè ní ti wá lo bẹ́ẹ̀lì yẹn ẹ̀bẹ̀ yẹn gangan gangan kẹ́ yányányán torí pé ẹni ẹgba bẹ́ẹ̀lì ẹ̀ lé báyìí àwọn ẹjọ́ mìíràn ti wà ńlẹ̀ fún ṣé ìyá Tani Olohun inú ẹ̀ á wá dùn wípé òun mà ti bẹ̀ wọ́n o wọ́n ti gbẹ́bẹ̀ ṣé inú ìyá Tani Olohun á dùn ǹjẹ́ ìyá ìlú máa rò pé pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí mo dẹ̀ bẹ̀ àwọn ará bíi pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí mo dẹ̀ bẹ̀ yín náà ẹ̀ sì dáríjì ọmọ yìí kanlẹ̀kanlẹ̀ kẹ́ dáríjì délẹ̀délẹ̀ kẹ́ dáríjì yányányán. jẹ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan kí ká fi kẹ́ fi báyìí ọmọ ẹ̀yìn náà máa sọ wípé kátàrí ẹnìkan sin ọlọ́run kí la wá jẹ́ onígbàgbọ́ fún kí la wá ní ọmọ ilé kéwú fún kí la ní ọmọlẹ́yìn fún ẹ̀kọ́ wo la ń kọ́ àwọn tó ń tẹ̀lé wa ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ wọn tá a bá lè dáríjì ra wa tá a bá ní ẹ̀mí ìdáríjì ẹ̀mí ìdáríjì òun ló òun ló lágbára jù kéèyàn ní ẹ̀mí ìdáríjì ìyẹn túmọ̀ sí wípé ìgbàgbọ́ tá à ń ṣe wọ́n wá rí lára wa wípé àìléyìí onígbàgbọ́ dáadáa ni onígbàgbọ́ òdodo ni tó bá níbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀ láburú tó ti ń sọ̀rọ̀ ẹ̀ láìjà gan wọn sọ pé irọ́ ni o ọ̀rọ̀ arákùnrin yẹn ò rí bẹ́ẹ̀ o onígbàgbọ́ gidi ni o nígbà báyìí nígbà báyìí báyìí ló ṣe o. ẹni ká wo ẹ wo nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe ìyẹn ni kẹjẹ ká máa wò bàbá yìí kò lo wípé ẹnì yìí jẹ́ lẹ́sìn mi ẹ o wá sí ilé ìjọsìn mi ni mo tó lè ṣe ẹ lóore ẹ má fi ipá mú ẹnì kọ̀ọ̀kan wípé dandandan gbọ́dọ̀ wá ṣe ẹ̀sìn mi torí pé lára nǹkan tí agbẹjọ́rò àwọn ògo Ìlọrin tó sọ yìí ìyẹn ní barista Àjàsá wípé òun ló ṣẹ̀ òun látàrí àwọn nǹkan tí wọ́n ṣe fún ìyá ọlọ́ṣun àti ìyá bàbá Ifátẹdé arákùnrin yẹn dárúkọ ẹ̀ wípé òun ni wọ́n fẹ́ kó wá ṣe kóun náà fúnra ẹ̀ jáde tó yẹ pé ẹjọ́ máa parí o tàbí ẹjọ́ ò ní parí o ọ́ ní ó kù sí ọwọ́ Tani Ọlọ́run nǹkan tí barista Àjàsá sọ tán nísìnyí nìyẹn ó ní ó kù sí ọwọ́ Tani Ọlọ́run bàbá mi ẹ ṣeun gan ni bàbá mi Àrẹ̀mú Ayédùn ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ jẹ́ ẹ̀sùn tó wà bélébù bẹ́ẹ̀ ni wọ́n ní ìkà ni wọ́n ó wà bélébù náà ẹ tẹ́ ẹ̀ wo ìgbà tí wọ́n fi mú bàbá Ìjẹ̀ṣà nígbà yẹn ṣèbí nígbà tó lo ọjọ́ kan ráńpẹ́ ó lọlé kó tó padà tí wàá máa wá sọ wípé wọn ó ń lọ láti ilé tó lọ ń jẹ́jọ́ kó tó di pé wọ́n wá ṣe final final ẹjọ́ ẹ̀ kó tó di pé wọ́n ṣẹ̀ wá fún ní ẹ̀wọ̀n ọdún mélòó kan ó ń lọlé kí ló wá dé ẹ̀yin kan ò fẹ́ kó lọlé torí pé tẹ bá ti ríbi tí ọ̀rọ̀ ìní tó ń dojúkọ báyìí wípé wọn ò fẹ́ kó lọlé rárárárárárá ìdí tí agbẹjọ́rò yẹn fi sọ wípé ẹjọ́ méjì mìíràn wà lẹ̀ fún ìyẹn túmọ̀ sí wípé o ò níbi ń rè kí ló dé ṣáà fẹ́ para wa ni èyí táwọn ìjọba ń ṣe fún wa yẹn wà ń bẹ́ o a ò rí yẹn ká sọ pẹ̀lú ìyà ebi inú òkùnkùn ayérayé eléyìí tí àwọn nàìjíríà tí wọ́n jùyàn sí kò sí iná kò sọ́nà kò sí nǹkan kan kò sóúnjẹ nínú àwọn èèyàn ẹ̀yin àáfàá tó yẹ kẹ́ dìde kẹ́ sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn orí ọ̀rọ̀ ta ni ọlọ́run lẹ jòkó lé lórí báwo ni àlàáfíà ṣe fẹ́ bá wa nínú ìlú báwo la ṣe fẹ́ gbé ìgbé ayé àlàáfíà ìyẹn ni mo rò bóyá kí a kọ́kọ́ gbájúmọ́ ká fi eléyìí bómi tọ̀hún bómi ẹ ti gbọ́ nìyẹn wípé gbogbo àwọn nǹkan tí ẹ sọ kò rí bẹ́ẹ̀ gbogbo ayé ti gbọ́ ẹ gbogbo ẹjọ́ tó rò nípa yín o kò rí bẹ́ẹ̀ o ẹ ti ẹ ti clear ẹ yẹn ẹ ti gbé lọlé ẹjọ́ nìyẹn ẹ jẹ́ kí wọ́n béèlì ẹ̀ kó máa lọlé kẹjọ́ parí níbo la fẹ́ máa fa ẹjọ́ lọ bó lẹ fẹ́ máa fà á lọ àwọn kan nínú yín wọn ò fẹ́ kó bọ́ ń bẹ̀ òun ni wọ́n torí gbé ẹjọ́ mi jáde kí ló dé <laughs> ìyá mi princess adépéjú wọ́n ní ẹ̀yin ẹlẹ́sìn ìmàle wọ́n ní ẹtẹ́ ìfẹ́ yín lọ́rùn òyà wọṣin àníkélédìmọ̀rẹ́ ṣàánú fún wa wípé ní ilẹ̀ yorùbá tí ẹ bá rí àwọn aláàfáà tí wọ́n sọ wípé kò ní tán mo máa ń sọ wípé á jẹ́ pé wọ́n jẹ́ fúlàní bàbá kan jáde wọ́n sọ̀rọ̀ lórí bàbá yẹn ní àáfàá ọ̀ṣun làwọn bó tẹ̀ jẹ́ yí pé ẹnìkan náà ti nínú àwọn àáfàá ọ̀ṣun yẹn ti jáde sọ̀rọ̀ wípé àwọn tọ̀ṣun o àwọn ti ń fáìlì kéèsì wọn kalẹ̀ fún Tani Ọlọ́run ṣùgbọ́n nínú ara àwọn àáfàá ọ̀ṣun yẹn náà ló ti padà jáde báyìí wípé ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ bá Tani Ọlọ́run ń ṣẹjọ́ yìí kì í ṣe ẹjọ́ gbogbo mùsùlùmí lẹ bá ń ṣe o wípé ẹjọ́ tiyín nìkan nílùú Ìlọrin lẹ bá ń ṣe o àwọn ò lọ́wọ́ sí o aláàfáà kan ló sọ yẹn ìgbé kí ló dé kí ni kí ni à ń léra wa fún kí ló ti bẹ̀ kí la kí la jọ ń fà láàrin ara wa ta ò lè mójú kúrò mo wo bàbá yẹn wípé a ṣe mùsùlùmí ni bàbá yẹn mùsùlùmí ni aláàfáà ni bàbá yẹn mo wá wò wípé ẹ̀ẹ́ Yorùbá ni wọ́n wọ́n ti pọ́ ọmọ Ọ̀ṣun làwọn yẹn ẹ̀ ti rí i pé Yorùbá ni wọ́n ṣe rí àwọn tí wọ́n sọ wípé irọ́ ni kò ní tán àwọn ò ní gbà àfi ẹ ti mọ̀ wípé àwọn fúlàní nìyẹn àwọn fúlàní tí wọ́n fẹ́ wá gba ilẹ̀ yorùbá òun la fi sọ fún wa wípé ẹni tẹ́ bá jẹ́ mùsùlùmí pẹ̀lú gbogbo kan tó ṣẹlẹ̀ yìí tẹ́ wá lọ ń gbè tì wọ́n wípé àwọn jọ ń kó iṣẹ́ ọlọ́run ga ni àwọn ń ran iṣẹ́ olúwa lọ́wọ́ ni ẹ ran iṣẹ́ olúwa ọ̀kan lọ́wọ́ o torí kò síbi tí ọlọ́run ti sọ ọ́ wípé ẹni tó bá ti ṣẹ̀ mí o ẹ bá mi bú ẹni tó bá ti bú mi o ẹ bá mi bú ẹni tó bá ti ṣépè fún mi o ẹ bá mi ṣépè fún ẹ bá wa wá jáde ibi tó wà nínú kùránì. bàbá yìí sọ̀rọ̀ ẹ máa gbọ́ o lẹ́ẹ̀fì mọ̀ wípé ọmọ yorùbá òun ni wọ́n tó tí wọn bá aṣọ ọmọ yorùbá àà wọn máa gbè sẹ́yìn wọn ni dítà fi ń sọ wípé ẹ jẹ́ kí a lépa àlàáfíà láàrin ara wa àlàáfíà òun ló ṣe pàtàkì ká má sọ wípé ibi tí ẹnìkan ti ń nira ibẹ̀ nínú wa ti ń dùn ṣé báwo ni ìní ara tó ní ẹnìkan ṣe fẹ́ wá jẹ́ ìdùnnú fún ìwọ. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ náà tí wọ́n jáde sọ wọ́n ní wọ́n ń bá a wí ni wọ́n ní wọ́n ń bá a wí ni ẹ tẹ ẹ̀gbọ́n ẹ bá a farabalẹ̀ kẹ́ gbọ́ o torí bẹ́ẹ̀ ni ìyá mi princess adépéjú wọ́n ní mùsùlùmí ilẹ̀ yorùbá yàtọ̀ sí àwọn alákatakítí àwọn olóṣùkà alákatakítí ni wọ́n wà ní ìdí kéèsì tani ọlọ́run àbí tí ò bá rí bẹ́ẹ̀ ni tó bá yẹ pé gbogbo wọn pátá ni wọ́n sọ̀rọ̀ bí bàbá yìí ṣe sọ̀rọ̀ ni ẹjọ́ yẹn á ti tán àti eh, pẹ̀lú gbogbo nǹkan tí bàbá Lábìbò Lágbàjì sọ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan ni wọn ò gbà àwọn náà fẹnu ara wọn sọ ní titi wọn o nínú ọkàn wọn lọ́hùn yẹn ni bàbá Lábìbò Lágbàjì wọ́n ti dáríjì tani Ọlọ́run tẹ́ bá wo fídíò eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ sọ wọ́n ní àwọn àwọn ti dáríjì tán yányányán ṣùgbọ́n àwọn kan ló padà wá pe àwọn ẹ máa gbọ́ o. báyìí lọ bẹ̀rẹ̀ orí burúkú òsì tẹ̀lé ẹ bẹ́ẹ̀ máa jagun. ṣe bẹ́ẹ̀ ti gbọ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí ọmọ ọ̀ṣun ni wọ́n. ńlá bá wa nu kò tó sọ́jà mẹ́nu oko bàbá mi <laughs> ẹ̀yin ọ̀dà kò tó sọ́jà mẹ́ ẹ wò ọ̀dà kò tó sọ́jà mẹ́ kò tó sọ́jà mẹ́nu oko wa ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kò tó sọ́jà bíi gáàrú ráì ló ṣe rí. ṣe bẹ́ẹ̀ gbọ́ bàbá yẹn ní pé tẹ́ ẹ bá lọ dá ogun lẹ̀ wọ́n ní kòtò sójà ló wà nínú oko bàbá bàbá ńlá àwọn wípé kòtò sójà yẹn kò wà nínú ẹ̀ fún oṣù mẹ́ta kò sẹ́ni tó fẹ́ mọ̀ bóyá o wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a lè dá ogun lẹ̀ àwọn ayé agbanu kòtò sójà yẹn lọ àwọn á máa jẹ àwọn á máa mu níbẹ̀ àwọn ò ní dá sí i ẹ máa gbọ́ o. bí dárò láì mo ṣe rí ẹnì kó o lè mọ ìwà máa dáná máa jẹ ọbẹ <laughs> ẹ má fẹnu kú ogun mọ́ ṣe ń gbọ́. ká bá ṣẹra wa. ká darí ìjà wa. ká bẹ̀rẹ̀ wa. ayé yẹn á da bàbá yìí ayé yẹn á da wọ́n ní ìbùkún ni fún olùlàjà nítorí pé ọmọ ọlọ́run là ó máa pè é kì í ṣe pé kí àwọn kan tí wọ́n máa wá dákun ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn àtọ̀kíní àtòsí ẹlẹ́bi á mẹ̀bi ẹlẹ́bi aláre á màrẹ̀ á ẹ̀ láre kì í ṣe pé wọ́n á bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ ẹ̀bẹ̀ ọdún tí kù ìyá ọmọ ti bẹ̀rẹ̀ ṣebí tí wọ́n bá gbọ́ ẹ̀bẹ̀ gbọ́kàn tí barista àjàsá sọ dé ní wọ́n ní nítorí ẹ̀bẹ̀ yẹn ni àwọn torí fún ní òmìnira ráńpẹ́ nítorí ẹ̀bẹ̀ yẹn ni àwọn torí fún ní òmìnira ráńpẹ́ ẹ wọ́n kọ́ sí bàbá yìí ti sọ ká ṣẹra wa ká dáríji ara wa ká ní ẹ̀mí ìdáríji yẹn gọ́gọ́gọ́ náà ń pè ní ìgbàgbọ́ ká ní ẹ̀mí ìdáríjì yẹn ọgàn lọ̀rọ̀ tó wà ń bẹ̀. bàbá ẹ gbọ́ràn sókè. ká tún bẹ̀rẹ̀ gbèsè ayé mi. ká bẹ̀rẹ̀ gbèsè ayé mi. oríire wo la fẹ́ ṣe fúnra wa ìjà. ayé yẹn á dá o. kí la gain. kí la fẹ́ gain. gbogbo ọlọ́wà nú ẹ̀sẹ̀. ah bàbá yìí àní ayé yẹn á dasẹ̀ àgbà yẹn á dalẹ̀ ẹ ò ní dàgbà ìyá àgbà ò ní tán lórílẹ̀ tá a bá lè rí gbogbo àwọn èèyàn tí wọ́n irú àwọn tí wọ́n pe bàbá Lágbàjì tó bá jẹ́ irú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọ̀nyí ni ṣé wọ́n padà ti ṣe fídíò míì wípé o àwọn ò sọ wípé àwọn dáríjì dányányán o àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ o tó bá jẹ́ pé àwọn tí wọ́n pè wọ́n tó sọ pé ó pe àwọn yẹn irú ọ̀rọ̀ tí bàbá yìí sọ ni wọ́n sọ a mọ̀ wípé nínú wọn bá àwọn míì àmọ́ abú bàbá yìí kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń gbé tí wọ́n ní láwàní lórí o bàbá yìí náà wọ́n ní kíní wọ́n wọ́n wé láwàní sórí o ṣe bẹ́ẹ̀ ti rí kì í ṣe gbogbo wọn àwọn míì wà a ò mọ̀ bó ṣe wà ní kìrìsìtẹ́nì náà ló wà ní mùsùlùmí àwọn míì máa ń gba ẹ̀sìn sódì wọ́n máa ń gbà sódì ó wà ní kìrìsìtẹ́nì jẹ àárẹ̀ àwọn tó wà ní kìrìsìtẹ́nì jẹ pé wọn kì í bẹ́ẹ̀ lòmíì ń ṣe pọ̀ wọn kì í bẹ́ẹ̀ lòmíì ń ṣe pọ̀ wọn náà àwọn nìkan àwọn nìkan yẹn náà ni bó ṣe wà ní kìrìsìtẹ́nì ló wà ní mùsùlùmí ṣùgbọ́n ẹgbọ́n kan tí bàbá yìí sọ Katari jarawa. Kò sí fa kẹ̀kẹ́ jásò tọrọ. Ìfẹ́lẹ́wà káf àbá mi kọ́ ọ́lé méje mẹ́jọ ọmọ kéwìrì ọ̀rá nẹ̀. Sẹ́sẹ̀ ń bẹ́ ń bi kú yọ̀ gun ọmọ kéwìrì rẹ̀ nílẹ̀. Ìfẹ́lẹ́wà. Ṣé ẹ gbọ́? Wọ́n ní kò sí ìfẹ́. Kò sí ìfẹ́. Bá a ṣe ń sọ nínú Kìrìsìtẹ́nì náà nìyẹn. Báwo lódìdí pásítọ̀ wàá máa ra jẹ́ẹ̀tì ọmọ ìjọ bàtà ẹ̀gán ti já ó fi ó fi ọ̀bẹ síná ló fi lẹ̀ ló wá sí ṣọ́ọ̀ṣì ìwọ pásítọ̀ o sì ń gun jet ẹgbẹ́ kan tí bàbá yìí sọ ó ní ìfẹ́ wo ló wà ń bẹ̀ tí àáfàá ó kọ́lé méje ọmọlé kéwú aṣọ ẹ̀gán ti ya lọ́rùn ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bó ṣe wà ní gbàǹjà ló wà ní ló wà ní ló wà lábàtà ẹ máa gbọ́ o. mo ń kọ́ mẹ́sàásì láti bí ọlọ́dún méje àìparí ẹ̀ hmm. àìparí ẹ̀ kò sí fẹnu Islam nínú mùsùlùmí ọmọ mi kọ́ dáfẹ́ padà àìsí fẹ́ yìí ní mọ́wọ́n àfáàní máa bá àfẹ́ ẹgbẹ́ wọn lọ́kọ jẹ́ ní báwo mi máa bóde nǹkan tó yóò ní ọ̀tọ̀ èyí tí ń ṣe yóò lóhùn ṣe kò sí fẹ́ hmm. ẹ wọ àwọn mùsùlùmí gan la burú jù àwọn aláìsí àwọn èmi kọ́ ni mo sọ̀rọ̀ báyìí o ṣe bẹ́ẹ̀ ń gbọ́ alá bàbá yìí ló ń sọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ti gbọ́. ẹ wá wo nǹkan tí àgbàlá Gabriel tó ń ṣe ẹ wo nǹkan tárákùnrin yìí ń ṣe ó mo fi sọ wípé ní gbogbo Nàìjíríà mi ò tí ì rí pásítọ̀ tó dàbí àgbàlá Gabriel torí kò fi tẹ̀sìn ṣe bó ṣe ran mùsùlùmí lọ́wọ́ ló ń ran aláwo lọ́wọ́ ló ń ran oníṣẹ̀ṣe lọ́wọ́ ló ń ran kìrìsìtẹ́nì lọ́wọ́ o wá ṣọ́ọ̀ṣì ẹ o o ò wá ṣọ́ọ̀ṣì ẹ o kò wò ẹ o kò kọ́ o kò tẹ́ ẹ mọ̀ bóyá o wá ṣọ́ọ̀ṣì wọn àbò wá ṣọ́ọ̀ṣì wọn kó o tó ṣe ẹ lórí gbogbo àwọn ìyá opó tí wọ́n wà lọ́dọ̀ ẹ̀ tó ń dáwó fún tó ń ṣe gbogbo ẹ̀ yẹn ṣé ṣọ́ọ̀ṣì ẹ̀ ni wọ́n ń lọ ṣé ṣọ́ọ̀ṣì ẹ̀ náà ń lọ Muyideen tó gbé nínú ẹrọ̀fọ̀ tó wẹ̀ ẹ́ ẹ̀ gbọ́rúkọ tí Muyideen máa ń pè ní asòkúdalàyè kí èèyàn tó lè sọ wípé asòkú dalàyè ìyẹn túmọ̀ sí wípé ó ti rora ẹ̀pin ó ti ó ti wò wípé kò sí kankan fún òun nílé ayé ju wípé kóun ṣàrà máa ta káṣájà yẹn lọ kóun ṣàtìrí ibi ibi tó ń sùn gan ó ní wọ́n yá òun ní ògiri àlàpà níbẹ̀ ibẹ̀ gan ti ti ya alápá kan ẹni tó ti ní òun lọ tọrọ ibẹ̀ tóun sùn ni wọ́n wá mú irú ẹni bẹ́ẹ̀ wọ́n wá sọ ọ́ donílé lórí òun náà wá ń wọ súùtù hmm òun náà wọ súùtù ó di ẹni tó ní ṣọ́ọ̀bù ẹ̀ kì í ṣe ṣọ́ọ̀bù ẹ̀ oní thirty thousand ṣọ́ọ̀bù millions ni wọ́n ṣí fún un irú àwọn nǹkan tá a máa ṣe nìyẹn tí ìgbé ayé wa tá a máa yé padà kì í ṣe wípé ká máa bẹ̀rẹ̀ sí bára wa jà ẹ wo nǹkan tá Àgbàlá Gabriel tó ṣe ẹ wò ó sí nǹkan tí bàbá yìí sọ ká rọra wa lọ́wọ́ kì í ṣe ìjà ẹ jẹ́ ká kúrò nídìí ìjà ẹ jẹ́ ká kúrò nídìí àbòsí. Si tí a bá rí èèyàn méjì tó jà ká paná ẹ̀ ká parí ẹ̀ ẹ má jẹ́ ká dákun ọmọ fún máa ń béèrè wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́yìn fi ń ṣọgbọ́n pẹ̀lú bí títẹ ọ̀rọ̀ Tani Olohun ṣe ṣẹlẹ̀ yìí ìhà wo lolúkálukú wa kọ sí ìjẹ́ kìí ṣe pé bó ṣe máa bọ́ nínú ẹ̀ ni wọ́n ń ṣe àbí bí wàá ṣe máa dákun àbí ìwọ ló wà ní ìdí ẹ̀ gangan tó ní kò ní tán kí ló dé kí la fẹ́ gbà lọ́wọ́ ara wa ibo là ń léra wa lọ bàbá ẹ mi sọ̀rọ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń bọ́ọ̀dù tí ń kanta àlùfùlání bìbìrì mi ní àlùfùlání ìsàfà oní òkè ìfọ̀nwádà tọ́lá bíbù àwọn àfa akẹgbẹ́ ẹ wo ètò sọ̀rọ̀ pẹ̀lú bọ́tẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni wa mùsùlùmí àwọn náà burú jù ìfẹ́ wo ìfẹ́ wo fẹ́ wèrè. bàbá tó ń sọ̀rọ̀ ní o kì í ṣèmi ló sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́. káàdì mọ́sáàsì tẹ́ni ó ní mílíọ̀nù náà mọ̀ fi tẹ́ náírà lẹ̀ ẹni tí ò tí ì rówó oúnjẹ tí ó fún ọmọ rẹ̀ láàárọ̀ ló fi múrí kalẹ̀ ẹni olówó lọ́gọ́ fi tẹ́ náírà lẹ̀ sẹ́fẹ̀ hmm. nìyẹn hmm. kò sí fẹ́nu mùsùlùmí ní Islam. bàbá mi ẹ káàbọ̀ sórí ètò bàbá mi ìkọ̀tún sọ̀yà wọ́n ní please ignore them let's see the pro their profit àbí kárí èrè tí wọ́n fẹ́ jẹ bọ̀ ńbẹ̀ tó gbogbo nǹkan wọ̀nyí ilé ayé ilé asán àní kẹsẹ̀ ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ ní Gaza kẹ́wọ̀n kan tó ń ṣẹlẹ̀ ní Israel kẹ́ fi ṣàríkọ́gbọ́n ẹ̀sìn méjèèjì ẹ jẹ́ kí a lo àwọn nǹkan wọ̀nyẹn ká fi ṣàríkọ́gbọ́n ẹ ẹ wo bí wàhálà ṣe àfàìmọ̀ kí eléyìí tó ṣẹlẹ̀ ní Israel àti Palestine kó má di ogun àgbáyé ẹlẹ́kẹta pẹ̀lú nǹkan tí wọ́n jọ ń wọ́ láàrin ara wọn yẹn UN ti sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ náà wọn ò dáwọ́ dúró ṣùgbọ́n ẹ̀yin tẹ́ tí wàá jẹ́ mùsùlùmí Nàìjíríà ẹ̀ ń sọ wípé ẹ wọ́n ń pa ọmọ ìyá yín ṣé àwọn ẹran làwọn tí wọ́n ń pa ní àwọn Fúlàní pa lójoojúmọ́ nílẹ̀ Yorùbá ṣé ẹran ni wọ́n ṣé ẹran làwọn wọ̀nyẹn àwọn èèyàn kì í ṣèyàn gbogbo àwọn ẹ̀kọ́ ti ń pa láti yọjọ́ nílẹ̀ yorùbá mélòó nínú yín ló ti jáde tẹ́ ẹ ti pariwo síta wípé ah, ara wa ti kọ ilé ètò ìṣẹ̀lẹ̀ yìí àwọn èèyàn wa ni wọ́n ń pa wọ́n fi kankan sílẹ̀ o wọ́n ẹ wo àwọn sàǹfàrà àbí bọ̀ọ̀nù lọ́wọ́ yẹn wọ́n ń yọ ọnu mọ́ṣáláṣí ń bẹ̀ o kì í ṣe wípé bóyá àwọn ilé yìí wọ́n sọ pé òkè o bóyá wọ́n tẹ̀ fi ẹ̀sìn titi wọn sílẹ̀ lẹ́tìmọ̀ wípé àwọn tẹ́ sọ wípé ẹ̀ ń gbèsè lẹ́yìn ní Palestine àwọn náà ni wọ́n tàràkà tàràkà títí títí títí tí wọ́n dé Nàìjíríà ṣé àwọn tí wọ́n ń gbìyànjú Nàìjíríà ṣé wọ́n sọ mí pé ọmọ Nàìjíríà ni wọ́n ni ẹ̀yin ò rí yẹn sọ a sọ wípé a ń ṣe ẹ̀sìn a sì pè ní ẹ̀sìn àlàáfíà àwọn tó ti jẹ́ ti kìrìsìtẹ́nì náà àwọn náà ń pariwo ìsírẹ́lì o ìsírẹ́lì o ìran ìran àwa nìran abrahamu àwa nìran isaki ẹjọ́ láti ìgbà tí wọ́n ti ń pààyàn nílẹ̀ yorùbá ó ti di ọmọ ìsírẹ́lì mélòó ti pariwo síta wípé àwọn ènìyàn wa kan tí wọ́n jọmọ ìyá wa ẹ ọ̀dọ̀ wa náà ti ń wá sí jerusalemu ọ̀dọ̀ wa náà wọ́n ti ń wá sí galili ẹ jẹ́ ká lọ gbèjà wọn níbẹ̀ ìbọlẹ̀ ti rí wọn tó bá kọwájú sí ẹ kó ta wọn tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ ta tó bá kù wọ nìkan kò tó èrò ara ẹ̀ pa òun ọ̀rọ̀ tó wà lẹ́yìn. gbogbo àwọn nǹkan wọn yóò lè máa ṣẹlẹ̀ nínú ìlú kí ẹ sì sọ wípé ẹ jẹ́ olóró ẹ ẹ tẹ gbé ẹ̀sìn tí gbogbo èèyàn mọ̀ yín ìlú mọ̀ mí ká niyín kẹ má tẹ̀ lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo wàhálà eléyìí tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ṣùgbọ́n ẹ pè é kọ́ná mọ́ ọ̀rọ̀ Tani Olohun pé kò ní bọ́ níbẹ̀ ẹnìkan àwa sọ wípé ojú ló kára bí gbogbo àwọn ariwo táwọn èèyàn pa lórí ayélujára nǹkan tí wọ́n ṣe fún Deborah òun ni wọ́n fẹ́ ṣe fún Tani Olohun mo ti igbóná ṣètò níbí lọ́jọ́ kan ẹnìkan sọ wípé kán gbé wá sí Sokoto kán gbé wá sí ẹ kán gbé wá sí Kano ṣe ń gbọ́ ẹ ní kán gbé wá sí Kano ìyẹn túmọ̀ sí wípé nǹkan tán ṣe fún Deborah ni wọ́n fẹ́ wá ṣe fún aláàfáà ló ń sọ̀rọ̀ yìí o bàbá yìí mo mọ̀ wípé lára àwọn àáfàá wọn máa bú bàbá yìí òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni bàbá tó ń sọ̀rọ̀ yìí ń sọ òdodo ọ̀rọ̀ tó tó láyé yìí wípé ká ṣera wa kí lájọ wà nílé ayé fún ju pé ká ṣera ká ṣàǹfààní fúnra wa kì í ṣe pé ká ṣèkà síra wa ká ṣe ká wúlò fún ara wa lájọ wà fún. ẹ gbọ́dọ̀ tí bàbá yìí sọ. sábà máa ní Islam lẹ́nìkan lọ mẹ́kà nígbà twenty àbúrò rẹ̀ ò sì tí ì lọ ẹ̀gbọ́n rẹ̀ ò lọ gbogbo fámìlì rẹ̀ ò tí ì lọ tá ìwọ nìkan lọ mẹ́kà lọ́dọọdún sẹ́fẹ̀ẹ́ nìyí àbórí ibú kò sí fẹ́ẹ́nu Islam. bàbá mi kò yé mi o bàbá mi Azeez Ayọ̀délé wọ́n ṣe sista mi wọ́n ní mùsùlùmí ló fẹ́ lọ pẹ̀lú Boko Haram àbí ìjọba wa ni. ẹ mi ò mọ àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ bàbá Bọ́lá Ahmed náà ni kó wá lọ kó bá wọn lọ kojú wọn ní Ísírẹ́lì àbí kó lọ kojú wọn ní kò yé mi fún wọn àwọn nǹkan tó wà nínú ilé gan àwọn wàhálà eléyìí tá a dojúkọ a ò tí ì rí ibi fi sí wọn ò tí ì rí ibi fẹ̀gbẹ́ ẹ̀tì sí ojoojúmọ́ ni kò sí ojúmọ́ kan báyìí ní Ìlọrin tí wọ́n ti mú Tani náà sílẹ̀ yìí ẹ kò sí ojúmọ́ kan tí ìròyìn ò kí ń gbé jáde wípé wọ́n ń gbéyàn ń bẹ̀ mi tí ì rí ojúmọ́ náà wọ́n sì mi tí mọ̀ bóyá wọ́n ti gbé ọmọ ọmọ sínétọ̀ kan tí wọ́n gbé eh, House of Assembly mi mọ̀ èyí tẹ́ bá jẹ́ ọmọ Kwara tẹ́ bá jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara ní Ìlọrin sínétọ̀ ṣé sínétọ̀ ní House of Assembly Lawan Àyànṣọlá Soliu ọmọ ẹ̀ méjì àtìyàwó tí àwọn ajínigbé tí wọ́n gbé àti ìmọ̀ bí àwọn ti fi sílẹ̀ ransom náà ni wọ́n ti gbà bíi mílíọ̀nù hundred million fifty million bó ṣe ń gbà nìyẹn ẹ rí i pé ìnira yìí pọ̀ eléyìí tó yẹ kí gbogbo wa ká bọ́ síta ká ṣèwọ́de ká ṣe fẹ̀hónú hàn wípé nàìjíríà nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà ìbá wa wá nǹkan ṣe sí i òun la fi ń pariwo yorùbá nation o ṣe bẹ́ẹ̀ ti rí òun la fi ń polongo wípé yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà yìí torí pé a ti rí pé àwọn kan wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brain wash àwọn kan wọ́n tẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ wọn ò tẹ̀ ríran rí ara wọn gan pé à kí ló tẹ̀ ń ṣẹlẹ̀ ní street mi kí ló ṣẹlẹ̀ lágbègbè mi kí ló ṣẹlẹ̀ ní àdúgbò mi ayé ká wá solution sí wọn ò rí o ju wípé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àwọn tí wọ́n sì mú ẹ̀sìn wá ẹ̀rí Jerusalem, ẹ̀ Ísírẹ́lì ẹ̀wò kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọn ò sọ fún yín pé kìrìsìtẹ́nì nìkan ló ní Ísírẹ́lì o <laughs> torí pé wọ́n ti ń dà papọ̀ àwọn èèyàn wa ti ń dà papọ̀ òun ló mú pásítọ̀ Adébóyè tí àwọn náà fi ń gbàdúrà Ísírẹ́lì ṣé wọ́n sọ fún yín pé kìrìsìtẹ́nì náà sọ wípé òun nìkan ló ní Ísírẹ́lì ni bó ni wọ́n ti bá yẹn sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n wá jẹ́ mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn náà wá gbè sẹ́yìn palestine wọ́n wá pínra wọn ó yá <laughs> nàìjíríà ẹ wo kọlọ́run kò ṣàánú fún wa àwọn tí wọ́n jẹ́ ìlú àràbó gan ẹ ò rí wọn kí wọ́n bọ́ síta kò sọ wípé àwọn ń ṣèwọ́de o ó yá o àwọn bẹ̀rẹ̀ sí í tàùn síra wọn ẹ máa rí aláàfáà míì ta sọ pé òun ṣètò fún bàbá adébóyè a máa bẹ̀rẹ̀ sí máa bú ẹ̀yin méjèèjì tẹ́ kò sọ wípé ẹ ń bára yín jà àbí ẹ ń búra yín nítorí ìlú tí wọn ò tí ẹ mọ̀ yín tí wọ́n tẹ́ ẹ mọ̀ tó gbé gbogbo àgbáyé lè bá sọ pé nàìjíríà kan kì í ṣe religion kan ló wà ń bẹ̀ o wọn ò mọ̀ àṣẹ pé islamic kì í ṣe islamic country o kì í ṣe religion wọn tẹ́ bá tẹ́ ń sọ wípé à mùsùlùmí wà ní nàìjíríà wọ́n máa bá yín jiyàn wọ́n máa bá wọ́n máa bá yín jiyàn nígbà míì wípé níbo tó gbé wọn kà yín àṣì pé ara ara wọn látàrí ẹ̀rẹ́ ti mọ̀ nígbà tí Oríyọmí Àmúsà tó lọ sí àjì tí wọ́n lọ kọjá yìí ẹ gbọ́ àwọn àlàyé lẹ́nu arákùnrin yẹn wọ́n ò mọ̀ yín wọ́n ní wọ́n gbé mọ́tò ńlẹ̀ tí wọ́n fi lọ síbi tí Kaaba àwọn tó jára ara wọn tí wọ́n mọra wọn as Arab country àwọn ni wọ́n ń gbà kí wọ́n wọlé Oríyọmí Hamzat ni wọ́n gbà káwọn wọlé gbogbo ibi táwọn dé báyìí èé àwọn wá wò wípé èé Nàìjíríà máa tètè wá tán báyìí ọkọ̀ ilé tó yẹ pé ọ̀fẹ́ ni wọ́n gbé sílẹ̀ Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ káwọn wọ inú ẹ̀ pẹ̀lú agídí pẹ̀lú sùúrùtù làwọn jọ fi wọ̀ wípé ẹ wo ọ́n làwọn ṣe wèrè fún wọn ni wípé kí ló ń ṣẹlẹ̀ ṣé bí ẹ ṣe ń ṣe yìí kí wá ní àpẹẹrẹ kí ni ìwàásù kí ni nǹkan tẹ́ fẹ́ káwọn èèyàn kọ́ lára yín wípé ló tẹ intimidate àwọn Oríyọmí Àmúsàdé náà sọ fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ti rí bẹ́ẹ̀ yẹn Nàìjíríà kò síbi tó dé kò síbẹ̀ náà ni ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni. àbúrò rẹ̀ ò sì tí ì lọ ẹ̀gbọ́n rẹ̀ ò lọ hmm. gbogbo fámìlì rẹ̀ ò tí ì lọ tá ìwọ nìkan lọ́mọ́kà lọ́dọọdún sẹ́fẹ̀ẹ́ nìyẹn àbórí ibú ah. kò sí fẹ́ẹ́ ní Islam. ẹ jẹ́ sọ reality fúnra wa sẹ́fẹ̀lẹ̀ wà nù mùsùlùmí àbá akẹ́kọ̀ọ́ ní mẹ́ta mẹ́rin ó di inú ẹ̀wẹ̀ ọlọ́ndarí àwọn èèyàn sí ọ wọ́n ń jáwé ẹ̀sìn sínú ilé ẹ̀ wọ́n ń já ẹwà ó lè bóde kọ́ ọ ha. ẹ gbọ́ dáadáa. a máa dáńjẹ́ ẹnu sẹ́kùlé olùsí ọmọ rìn pé ah, à sáfà náà sì làwọn eléyìí. Hmm. mélòó ló bá fà ní sànú kò sí fẹ́. Hmm. mélòó ló lù sùlùmí ní sànú. Hmm. kìrìsìtẹ́nì gbádùn fẹ́ ju àwa mùsùlùmí lọ wàláì rọ́bì tọ́ba ni mẹ́rin ọmọ àmúwẹ̀ àìmọye ẹ̀rí ẹni kálukú ní ọkọ lọ gbìyànjú ati ẹmọ bí ó ṣe dá. bẹ́ẹ̀ ti gbọ́ kólókálukú lọ gbìyànjú bí wàá ṣe dá ká wu ìwà ìwà ìwà ìwà tá a fẹ́ wù òun ni àwọn èèyàn fẹ́ rí tí wọ́n fi pè wá ní oní ìgbàgbọ́ òdodo mùsùlùmí òdodo nípasẹ̀ ìwà wa ni o kì í ṣe ní orúkọ ẹ̀sìn tá a gbé sórí o ẹ̀sìn kọ́ ni o ìwà lẹ̀sìn o inú ẹni báyìí ni gbàgbọ́ ẹni sì wà kì í ṣe wọn ń kọ sójú wípé aláàfáà ni ẹ general overseer ni ẹ ìyẹn làwọn èèyàn fẹ́fẹ́ máa sọ pé eléyìí onígbàgbọ́ òdodo ìwà tó ń hù ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe ń dárúkọ arákùnrin yìí àgbàlá Gabriel ẹ wo nǹkan tárákùnrin yìí ṣe ẹ wo àwọn iṣẹ́ ribiribi tó ń ṣe tó ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín ẹ jẹ́ pa àwọn ẹ nínú jẹ́ jẹ́ ká fi ìdùnnú sí ayé àwọn ènìyàn ká fi ẹ̀rín sí ojú wọn kọ́ má má banú jẹ́ àwọn kan tó jọmọ́ ìgbàgbọ́ nìyẹn kan tá à ń pè ní ìgbàgbọ́ nìyẹn ẹni tẹ́bi ń pa fún lóúnjẹ ẹni tó kù díẹ̀ káàtó tó o sì mọ̀ wípé o nípa láti ṣe ràn án lọ́wọ́ pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ ta ni ọlọ́run ṣe rí ìwọ tó mọ̀ wípé ipá ẹ̀ wípé ọmọkùnrin tó bá kò gbà mí ju ọjọ́ méjì ó máa kúrò níbi tó wà yẹn ṣé ìwọ ló ń wò wípé ó tètè ṣe àwọn nǹkan o ṣùgbọ́n àkọọ́lẹ̀ wà ńlẹ̀ fún ẹ lọ́dọ̀ Elédùmarè ìwọ ti ti ní ládà kan nìyẹn wípé nígbà tó wà nínú ìṣòro táwọn kan mú ìwọ ló gbà sílẹ̀ ẹ má jẹ́ ká máa dákún wàhálà àwọn ènìyàn torí pé látàrí ọ̀rọ̀ tí bàbá lé Sheikh Labeeb Lagbaji sọ àwọn kan ni wọ́n ba sí abẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n ń dáná ya tí wọ́n ń dákun wípé rárá ànígbà kò irọ́ ni o kò lè tán o kò dẹ̀ dà bẹ́ẹ̀ jẹ́ kí a dáríji ara wa tá a bá gẹ́gẹ́ bí tí bàbá yìí sọ ní síta bá dáríji ara wa báwo la ṣe fẹ́ tí í ṣèmí wípé a fẹ́ ríra wa a wà máa bínú síra wa wọn la sọ fún wa wípé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ìṣẹ̀ṣe nílẹ̀ yorùbá kò sí ẹbí kan tí wàá dé báyìí tó o ní bá gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀ o àtàbà tanra wa torí gbogbo wa la mọ̀ wípé ìṣẹ̀ṣe òun ló ti wà kí wọ́n tó mú ẹ̀sìn méjèèjì yìí wá bá wa kò sí bí a ṣe fẹ́ tọpinpin ẹ fámìlì yẹn ẹbí yẹn ta ò ní bá ìṣẹ̀ṣe nínú ẹ̀ ìgbà tó sì ti wá mú ẹ̀sìn méjèèjì náà wá kò sí bá a ṣe fẹ́ ṣe náà nígbà tí wọ́n mú kìrìsìtẹ́nì mùsùlùmí wá wọ́n tẹ́wọ́ gbà àwọn míì gba mùsùlùmí àwọn míì gba kìrìsìtẹ́nì wọ́n gbà á láàrin ìṣẹ̀ṣe yẹn náà ni wọ́n ti gbà á o kò wá síbi tá a fẹ́ léra wa sí àti jọjọjọ wà papọ̀ ìfẹ́ ló wá kù gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yìí sọ tí mo fi ní òdodo ọ̀rọ̀ ìfẹ́ ló wá kù bí a ṣe fẹ́ bára wa lò pẹ̀lú ìfẹ́ tí ìjà ò ní sí tí a gbé ìgbé ayé àlàáfíà ìgbé ayé ìrọ̀rùn ó wá kù sọ́wọ́ èmi àti gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ síta ní ọlọ́run ṣe pé nípasẹ̀ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sára lọ́rùn yìí àwọn kan ti ń ní ìkùnsínú síra wọn tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ìkùnsínú ti ń wà pọ̀ gan-an ní wípé ẹni ẹlẹ́sìn mùsùlùmí ni a eléyìí oníṣẹ̀ṣe ni ká máa búra wa ká máa ṣépè fúnra wa ìyẹn kọ́ ìgbàgbọ́ ò kọ́ wa bẹ́ẹ̀ ẹni tó o bá rí ìbá jẹ́ igi ló gbé sí ilé tó sọ wípé igi yìí o bàtà ẹsẹ̀ kan yìí o lòun fẹ́ máa sin o ó kù òun ó kù òun àti nǹkan tó ń sìn ẹ jẹ́ kó sìn nǹkan tó wù ú nǹkan tó sọ pé òun fẹ́ sìn nìyẹn ṣe irú ẹ̀ kan lè ṣẹlẹ̀ ní Amẹ́ríkà àbí ní UK kí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé ẹnìyẹn torí pé ó ti mú igi sínú ilé ó ń sìn nǹkan tó wù ú nìyẹn òun náà sọ wípé kí a ní freedom of speech ká ní ká ní freedom kó kálukú ṣe nǹkan tó wù ú ẹ má jẹ́ ká máa tọpinpin pé eléyìí kí ló dé tó jẹ́ pé nǹkan tó ń sìn nìyẹn èyí tí èmi ń sìn ló dáa jù èyí tí wọ́n ń sìn tó dáa sí ẹ̀yẹn nǹkan tẹ́nìyẹn náà ń sìn ó dáa sí ló fi ń sìn àlàáfíà la nílò ìgbé ayé ìrẹ́pọ̀ ká lépa àlàáfíà ara wa kọ́ta nílò nìyẹn. bẹ́ẹ̀ ni bàbá mi bàbá mi adéníyí adébíyì one these people are very strong tani ọlọ́run should beg them eh, bàbá mi eh, barrister àjàsá eléyìí tó jẹ́ agbẹjọ́rò fún àwọn ògo ìlọrin wọ́n ti sọ lẹ́ni wípé agbára wà fún àwọn láti tako béèlì ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n kan tó wà ńbẹ̀ òun náà ni wípé gbogbo ẹ̀bẹ̀ eléyìí tí ìyá ẹ̀ ti bẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti bẹ̀ òun làwọn ò fi tako gbogbo ọ̀rọ̀ tó wá kù báyìí wọ́n ní ó kù sí ọwọ́ Tani Olohun agbẹjọ́rò yẹn sọ bóyá ẹ darapọ̀ mọ́ wa ni ẹ kí a wò ká padà play ẹ̀kẹ́ gbọ́ tàbí kẹ́ bá lọ wo àwọn fídíò tá a ti ṣe láti ìbẹ̀rẹ̀ ẹ gbọ́ níbi tí wọ́n ti sọ wípé ẹni tí wọ́n ń bẹ̀bẹ̀ fún kì í ṣòun ló ṣe àwọn o àwọn kò gbọ́ ẹ̀bẹ̀ eléyìí tí ìyá ẹ̀ bẹ̀ wípé kàn fi sílẹ̀ kó gba òmìnira ráńpẹ́ kó bá a lè ní àyè kó ní àlàáfíà láti lè máa wá jẹ́ àwọn ìjọ tó wà níwájú ẹ̀ ìyẹn ti fi túmọ̀ sí wípé gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí ọwọ́ ta ni ọlọ́run ló kù sí tí wọ́n bá wá rí onídùúró lénìí tí wọ́n ní kí wọ́n mú wá bí a sì ṣe ti gbọ́ ni wípé àwọn ẹjọ́ méjì wà ńlẹ̀ àwọn ẹjọ́ méjì wà ńlẹ̀ fún tí wọ́n ti fáìlì jọ yàtọ̀ sí eléyìí tó ti ń bábọ̀ láti bẹ̀rẹ̀ o ti bàbá Òkútagídí àti bàbá Sheikh Lágbèbò Lágbàjì wọ́n ní àwọn ẹjọ́ mìíràn méjì wà ńlẹ̀ fún ìyẹn túmọ̀ sí wípé tó bá tẹ̀ rí àwọn olùdúró lẹ́ni kò tíì sí àrídánilójú wípé bí ó fẹ́ lọlé tí wọn bá fáìlì kéèsì eléyìí tó wà níwájú ẹ̀ síta tó ti fáìlì sílẹ̀ àjàsá yẹn ni barista yẹn ó sọ wípé gbogbo nǹkan tó kù yìí ó nítorí pé ìyá ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó bẹ́ẹ̀ ó ní kì í ṣe àwọn ló Wọ́n ní àwọn tí àwọn bá ń ṣẹjọ́, ta ni Ọlọ́run, àwọn tó ṣẹ̀, gbogbo ẹjọ́ tó kù wá kù sí lọ́wọ́ láti lè jáde wá sọ wípé ẹ̀hẹ́n, nǹkan tẹ ní mo ṣe o, ó yá o, ẹ má bínú o. A ti ń sọ náà wípé ẹ̀bẹ̀ ni wọ́n dúró dè. Bàbá mi ẹ ṣeun gan ni. Wọ́n ní sister Ajasa is the problem of the issue. Ẹ bá tẹ̀ tí rí bó ṣe ń sọ̀rọ̀ àti both lawyer gbogbo wọn ẹ tẹ̀ wo ti gbogbo wọn ni ṣe mọ̀ pé bí a kà ní pé iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe o kò yé mi pọ̀rọ̀ mi dẹlẹ́rù títí wọn ló máa wá le jù ó sọ wípé bó ṣe ń ṣorí náà ni ó ní ìyẹn ò sọ wípé àwọn ti dáríjì yányányán o <laughs> ó ní ìyẹn ò túmọ̀ sí wípé àwọn ti dáríjì yányányán o wípé kókọ̀ lọlé ráńpẹ́ ni o kó dẹ̀ máa wá jẹ́jọ́ ẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó kù ó kù sí lọ́wọ́ o nítorí wípé òun ló ṣe bó ṣe ń ṣe ni mo ń ṣe fún yín òun ló ṣe àwọn àwọn tó sì ṣe òun ni kó wá fẹnu ara ẹ̀ kó wá fi máa wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn túmọ̀ sí wípé gbogbo alẹ́ ìta ṣe ń ṣe ìbátẹ̀wá ká máa bẹ̀ lórí ayélujára ká máa sọ̀rọ̀ kò tí ì sí nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan tó wà níwájú ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó kù báyìí ó kù sí ọwọ́ Tani Olohun tó bá bẹ̀ wọ́n wọ́n á gbọ́ tẹ bá rí nínú ojú tẹ rí gbogbo àwọn fídíò eléyìí tí bàbá Sheikh Labeeb Lagbaji tí wọ́n ṣe ẹ rí i pé arákùnrin yẹn ó ti ó ti tán nínú wọn àwọn tí wọ́n ní wọ́n pe àwọn yẹn ni ó dá kún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ibi tó kù sí nìyẹn tí wọn ò bá pè wọ́n ni ọ̀ pàtó sọ pé àwọn ti dáríjì yẹn ẹjọ́ ò bá ti kò bá ti máa kò bá máa kò bá máa súnmọ́ àti tán báyìí ẹ máa gbọ́. pé àṣẹjọ́ mọ́kọ́ òun ẹ̀ just for wípé kóun fún lè ní kó fi ní temporary freedom bí àwọn tó kù ṣe ní bí bàbá Adédé àtàwọn tó kù bẹ́ẹ̀. lọ́rọ̀ kan kì í ṣe pé foríjì ah, àmọ́ ẹ fẹ́ kó ní òmìnira kó bàa lè wá bẹ̀bẹ̀. Hmm, hmm, lọ́rọ̀ kan kì í ṣe pé a ti ìforíjì yan yan pé àṣẹjọ́ mọ́kọ́ o àkànfún ní àkànforíjì kó lè bà ní temporary freedom kó fi wá jáde kó fi lè máa wá láti ilé wá bẹ̀bẹ̀ fúnra ara rẹ̀ lọ́wọ́ lè foríjì. ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ilé ẹjọ́ májísírèètì la wà. ó ní wọn ò dáríjì tán yanyanyan àwọn kò fún ní ààyè ráńpẹ́ ní òmìnira ráńpẹ́ kó wáá fi wá máa jẹ́jọ́ tó wà níwájú ẹ̀ ẹ́ rí wípé gbogbo eléyìí tó kù báyìí ọwọ́ náà ló kù sí ibi tọ́rọ̀ kù sí nìyẹn láti lè wá bẹ̀bẹ̀ wọ́n fẹ́ kó bẹ̀bẹ̀ náà ni tó bá yẹ pé bóyá ẹ̀bẹ̀ yẹn náà tó bá jáde ẹ̀hún ló máa jẹ́ kán fi àbí ṣé a wà ní kó wà nínú àhámọ́ máa lọ ni ṣé a ní kó wà nínú àhámọ́ máa lọ ni bàyí ìyá mi princess wọ́n ní wọ́n ní he has begged so what else do you want àbí ẹ ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí kan tí bàbá mi tí wọ́n sọ nísìnyí bàbá mi àmì ò rí kọ́mẹ̀ntì wọn yẹn mọ́ bàbá mi Adéníyì ṣé mo àwọn tí wọ́n bá ń fa ọ̀rọ̀ yìí ẹ ti rí i pé kì í ṣe ọ̀rọ̀ yẹn kì í ṣe òfin nàìjíríà ni wọ́n ń lò mọ́sẹ́ kò tí ì yí àwọn kan ọ̀rọ̀ tó wà á lẹ̀ yìí ó ti kúrò nínú ọ̀rọ̀ òfin nàìjíríà àwọn kan ló ti wà ńbẹ̀ tí wọ́n ń lo agbára lé Tani Olohun lórí ibi kan tó wà lórí ọ̀rọ̀ yìí nìyẹn kì í ṣòfin nàìjíríà bàbá mi adédayọ̀ alfred ẹ káàbọ̀ sórí ètò wa. bẹ́ẹ̀ ni ẹ parọ́ wọ́n ní sista wọ́n ní they want Tani Olohun to come back to that religion called muslim gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe náà nìyẹn gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn so ó wá kù sọ́wọ́ Tani Olohun níbi tọ́rọ̀ yẹn dé dúró báyìí tí wọ́n bá ti lè fún ní bẹ́ẹ̀lì lẹ́ni báyìí tí wọ́n rí àwọn onídùúró tí àwọn ẹ̀sùn tí wọ́n sì ní ó wà ńlẹ̀ fún ni àwọn ẹ̀sùn mìíràn tó bá sì takò tí kò dìlé béèlì ẹ̀ a jẹ́ kí gbogbo ẹ̀ báyìí ọ̀tá ni ọlọ́run ló kù sí o bóyá gbogbo àwọn nǹkan tí wọ́n ní kó ṣe kó darapọ̀ mọ́ ẹ̀sìn àbí kò darapọ̀ mọ́ ẹ̀sìn ó wá ku òun àti wọn òun ni ó kù sí wọ́n ní a ò lè fi ipá gbẹ́ṣin a lè fi ipá gbẹ́ṣin lọ sódò ṣùgbọ́n a ò lè fi ipá tẹnu ẹ̀ omi òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nǹkan tó wùyàn àti ṣe wọn ṣáà lè fi dídán fà á mọ́ so òun gbogbo nǹkan tó wà ńlẹ̀ báyìí ọwọ́ ẹ̀ ló wá kù sí kí Elédùmarè kó ṣàánú fún wa àtẹjọ́ ilé ìtọ́jú ẹ̀ṣẹ̀ gbé síta àti eléyìí tí ẹ wọn ni wọn fà kalẹ̀ gbogbo ẹ̀ náà ọwọ́ Elédùmarè ló wà tí Ọlọ́run bá fẹ́ ṣe iṣẹ́ ẹ̀ wẹ́rẹ́ ni wẹ́rẹ́ ni Ọlọ́run á yanjú gbogbo ẹ̀ àti ìtọ́jú ẹ̀gbé síta àti ìtọ́ ti ń bábọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà gbogbo àwọn àtàwọn tó àtàdájọ́ o àtàwọn tó fẹ̀sùn kànyàn o ọwọ́ ta la wà ọwọ́ Elédùmarè ni gbogbo wa wà á Ọlọ́run ni ọba tó tóbi tó ní gbogbo ohun ní ìkáwọ́ òun náà la máa wárí fún tó bá dọjọ́ ìkẹyìn òun la fi máa ń sọ fún wa wípé ká ṣe rere ká ní àkọsílẹ̀ gidi torí pé gbogbo ohun tí a bá gbélé ayé ṣe àkọọ́lẹ̀ wà fún o ìtàn kì í sì ń gbàgbé wọn ní bí ọmọ ò bá bọ́ ìtàn àbá àrọ́bá àrọ́bá bàbá ìtàn gbogbo wa bá ṣe wà nílé ayé ká wu ìwà rere síra wa ẹ má jẹ́ kí á wu ìwà burúkú de àwọn àrọ́mọdọ́mọ wa tá a máa di pé a máa máa rí fámìlì kan a máa sáfù kan wípé ẹ ẹbí àwọn eléyìí má débẹ̀ o <laughs> ọlọ́pàá náà fi ń gbéyàn o ọmọ kan ti sọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kò tí ju kan bí ọ̀sẹ̀ méjì tí wọ́n mú ta ni ọlọ́run nílé ìwé aláàfáà kan jáde tó sọ wípé wọ́n ti ń sá fún ọmọ òun níléèwé o ó ní wọ́n ń sá fún ọmọ òun o wọn ò bá ọmọ òun ṣeré kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọmọdélé ó sọ pé gbogbo all my friend o they are running for me o wọ́n ní ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn ó ní sọ wípé òun ló jẹ́ kí bàbá òun wá fi ọlọ́pàá gbé òun ah ọmọ kékeré ní primary school kí ló dé tí bàbá ẹ á wá fi <laughs> ọlọ́pàá gbé òun ó ní sọ wípé àwọn ìyá òun ló sọ wípé wo ọmọ lágbájá tó bá lọ bá a ṣeré tó ti ṣubú ọlọ́pàá náà fi wá gbé ẹ wò ẹnìkan ni wọ́n sì gbé síbẹ̀ nílọrin tí wọ́n ti mú kúrò yẹn ṣe bẹ́ẹ̀ ti gbọ́ ọmọdé sì ní ọ̀rọ̀ tó bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kí ó tó lè kúrò lọ́pọlọ wọn hmm. bó ṣe wà yẹn ó lè di ọ̀tá ara wọn tó rọ́mọ kékeré àwọn orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣòro ń sọ fún wọn ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ òun la fi ní ká máa wùwà dáadáa arákùnrin yẹn sọ nígbà tí wọ́n ṣẹ̀ mọ tani náà tó ti ju ọ̀sẹ̀ méjì wípé kí ló dé á di wípé káwọn máa rìn ládùúgbò bó bá gba wájú wọ́n á gba ẹ̀yìn tó bá di pé òun bọ̀ lọ́wọ́ ọ̀tún wọ́n á gba òsì yọ wọ́n máa sá fáwọn o ṣùgbọ́n ẹ ti rí bẹ́ẹ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó wá wà lẹ̀ báyìí eh, bàbá mi Prince Adéwálé Fáṣìmọ̀ kìyìn eh, bàbá mi Adédayọ̀ Alfred mo kí ẹ̀yin náà ìyá mi princess gbogbo yín pátá tẹ́ wà bí pẹ̀lú apátá ni a kí ẹ káàbọ̀ sí orí ètò wa eh, gbogbo yín pátá ni a kí torí pé eléyìí tó ṣẹlẹ̀ yìí hmm, a ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn lọ́ọ̀yà méjèèjì ìyẹn ni lọ́ọ̀yà olóbí o àti lọ́ọ̀yà àjàsá eléyìí tó jẹ́ agbẹjọ́rò fún àwọn ògo ìlọrin ó ti sọ ìdí pàtàkì eléyìí tí àwọn ò ní lè fi tako ẹjọ́ bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fi Tani Olohun lẹ́ni kọ́lọ́run kó ṣàánú fún wa a sì mọ̀ wípé wọ́n ti ní ẹjọ́ mìíràn ní ọjọ́ ọjọ́bọ̀ bẹ́ẹ̀ni ìyẹn ní ọjọ́ kejì nínú oṣù kọkànlá a bá máa rí ọjọ́ mẹ́rin sí bíbá yẹn ọjọ́bọ̀ thursday ẹjọ́ míì náà ti wà ní high court tí wọ́n gbé lọ síbẹ̀ àwọn tí wọ́n sì ti fa ẹjọ́ míì náà jáde lénìí àti mọ nǹkan tó fẹ́ ti ẹ̀yìn ẹ̀ jáde ṣùgbọ́n a ṣàmọ̀ wípé gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọjọ́ òní a abojú wolẹ̀ a kí gbogbo ẹ̀ kó bá ìrọ̀rùn dé torí pé a ò lè sọ wípé kí èèyàn kọ̀ wà nínú àhámọ́ láti yọ ọjọ́ yìí kò sẹ́ńtínú ẹ̀ dùn sí o gbogbo èrò ọkàn wa náà ni wípé kó jáde láyọ̀ ìdùnnú wa ni kó jáde torí pé ọ̀rọ̀ bí ẹjọ́ bí ẹjọ́ báyìí tó bá ti ń ṣẹlẹ̀ ṣe mọ̀ máa wá lẹ́ni wá lọ́la wá lọ́túnla tá a sì mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kì í ṣe lórí òfin nàìjíríà ni wọ́n ti ń lò mọ́ tó tọ́ yẹ pé lórí òfin nàìjíríà ni o bú mi mi bú ẹ ó wà bélébù o tó bá ti gbé ẹ e déwájú káńtà ń gbọ́ wọ́n ní nǹkan báyìí ló sọ ṣé bẹ́ẹ̀ ni ó yá adájọ́ sọ pé sọ fún wọn kó má bínú ó yá ẹ má bínú ló bá tán síbẹ̀ bó yẹ kó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n ní nàìjíríà a ti mọ̀ pé gbogbo ẹ ti di bálá bolobolo bálá òun la fi ń pariwo wípé gbogbo nǹkan wọn yóò lè máa ṣẹlẹ̀ ní nàìjíríà kẹ́ni ká jòkó tì o orílẹ̀-èdè yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ fóníkálukú wa o orílẹ̀-èdè yorùbá òun ni ọkàn wa ti lè balẹ̀ o àtogun ajínigbé o ogun àìríjẹ o àìríná àìrílò inú fu ẹ̀dọ̀ fu àìnífọ̀kànbalẹ̀ orílẹ̀-èdè yorùbá olóòníkan ọ̀nà àbáyọ o tó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ẹ ti rí wípé àwọn fúlàní àwọn ni wọ́n ń lo apá gbogbo isá wọn àwọn ni wọ́n ń lò ó hmm. ẹ má kọ̀rọ̀ bí abóyá ẹ gbogbo aláàfáà ló wà nídìí ẹ o àwọn tí wọ́n jẹ́ fúlàní àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí àwọn ni o kọ́lọ́n kó ṣàánú fún wa ilẹ̀ yorùbá á túbà á ìyá mi bí ẹ ṣe darapọ̀ mọ́ wa mo kí yín mo kí yín o ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin ẹ̀yin àǹtí wa ẹ̀yin bọ̀dá wa gbogbo yín pátá nìyàn kí wípé a kú ìfọmọ ènìyàn ṣe ọlọ́run ọlọ́jọ́ òní kò ní jẹ́ ká rí ọ̀rọ̀ ẹjọ́ o ọjọ́ pọ̀ ó tóbi kò ní í yà sí ọ̀dẹ̀ oníkálukú wa torí pé wọ́n ní a kì í mọ̀ ọ́n rìn kórí má jì ṣùgbọ́n gbogbo bí a bá ṣe fẹ́ máa rìn ọlọ́run á máa jẹ́ atọ̀nà wa a ò ní ṣílẹ̀ tẹ̀ a ò ní tẹ̀lẹ̀ lójú ìjáde wa ìwọlé wa ọlọ́run lọ́jọ́ òní a máa dáàbò rẹ̀ bò wá o ilé ilẹ̀ yorùbá eléyìí tá à ń pè fún náà á bá wa láyọ̀ àti àlàáfíà nígbà tó bá sì máa dé kò ní bá èmi àti yín nínú ìbànújẹ́ o nínú ayọ̀ àlàáfíà ìkùbàálẹ̀ ọ̀rọ̀ láti bá wa láṣẹ ìdùnmọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ apáta nìyà kí wípé àkó ìfọmọ ènìyàn ṣe ẹ̀yin tí ẹ bá ṣe darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe sí orí youtube channel wa ẹ̀yin tẹ̀sí bá wa ti subscribe náà gbogbo yín pátá nìyà kí wípé ọlọ́run ọlọ́jọ́ òní ọwọ́ tí ẹ fi bá wa subscribe ẹ ò ní fi gbọ́mọ sí o ẹ̀yin tí ẹ ṣẹ̀fẹ̀ bá wa ṣe bẹ́ẹ̀ náà ẹ bá wa tara ṣàṣà lọ sí orí youtube channel wa ẹ ó ti bá líǹkì wa níbẹ̀ ẹ yẹn ni ní ibi tí a kọ àkọlé èmi sí ẹ máa rí líǹkì wa níbẹ̀ yẹn ni àṣàkẹ́ tv show ẹ bá a gbọ́ wọlé kí ẹ bá wa subscribe ọlọ́run á ṣàánú fún wa elédìmọ̀rì á ràn wá lọ́wọ́ a ò ní dààmú a ní òun ni kí a jẹrọ pípẹ́ lẹ́nu ṣùgbọ́n òòfà ọ̀nà fún ni ò jẹ́ níbí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa pátápátá kí bàbá mi Adédayọ̀ Alfred mo kí yín ìyá mi prínsẹ́sì Àjọkẹ́ Adé mo kí ẹ̀yin náà mo ń wo àwọn bàbá wa ṣé bàbá mi Ìṣọ̀kan TV ni àbí ìyá mi Yorùbá Wuyì mo ń wo prófáìlì yẹn tó bá jẹ́ ẹ̀yin ni mo kí yín o ẹ ṣeun gan ni o ẹ̀hẹ́ wọ́n ní àwọn gan rí fídíò yẹn ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn àní kélédìmọ̀lẹ̀ kó ṣàánú fún wa kọ́lọ́run lọ́jọ́ òní kó ràn wá lọ́wọ́ torí pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí ẹ rí i pé nǹkan ò lọ déédéé bàbá mi ní wọ́n ní me too i saw the video ṣùgbọ́n ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wípé <laughs> àwọn kan dúró nídúró wípé àní kò ní tán wípé ẹ ò gbọ́dọ̀ máa bá a lọ báyìí o nítorí pé àwọn kan ti ń rí àwọn èèyàn burúkú ládùúgbò pẹ̀lú ọwọ́ tẹ́ fi mú ta ni ọlọ́run wọn ò fẹ́ bá wọn ní kankan pọ̀ mọ́ wọn ò fẹ́ bá wọn ṣe pọ̀ mọ́ wọ́n ti rí wọn pé èèyàn burúkú làwọn arákọ́tà ń sọ nìyẹn àwọn ọmọ pàápàá jùlọ àwọn ọmọ tá à ń bí àwọn ọmọ tẹ́ ẹ̀ ń kọ́ àti ti ṣọ́ọ̀ṣì o àtàwọn ọmọ ilé kéwú o ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ wọn àwọn nǹkan wo lẹ̀ ń fi lélẹ̀ fún wọn ẹni pé gbogbo tẹ́ ẹ̀ ń ṣe wọ̀nyí àwọn kékeré gbogbo ẹ̀ ni wọ́n ń wò àwọn náà tó bá yá ṣé ní gbogbo ìwà àwọn náà ní káwọn náà wá dàgbà sí ni ẹnì pé ó kù díẹ̀ káàtó kí ọlọ́run lọ́jọ́ òní <laughs> bàbá mi ayédáyọ̀ alfred wọ́n that muslim religion is not good wọ́n i am a muslim before wọ́n mo jápa ni o àìtíráyé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe torí pé a ò lè sọ wípé gbogbo àwọn wà tá à ń wò ká wá máa wá pè kaná mọ kò ní tán àní àbàdé bẹ́ẹ̀ ah ó lágbára o jẹ́ ká wùwà gidi o ìwà rere ò lè ṣọ́ ènìyàn ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa àkìyìn a ní kẹ́ bá wa subscribe sórí youtube channel wa ẹ bá wa subscribe o ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ bá ti bá wa subscribe akínyìn o a sọ fún wa wípé ẹ ó rí líǹkì yẹn ní abẹ́ fọ́nrán wa níbi tí a fi sí ẹ̀yin ṣáà ti bá wa gbọ́wọ́ lé ó máa gbé yín lọ báyìí sí orí YouTube channel wa tààrà báyìí ni ó máa gbé yín débẹ̀ tó bá sì ti gbé yín e débẹ̀ ẹ̀yin ṣáà bá wa tẹ̀ Àṣàkẹ́ TV show kẹ́ gbádùn àwọn ètò ilé ìta ti ṣe síbẹ̀ àtàwọn ètò ilé tí a mú wá fún wa nípa sọ wípé ẹ a máa mú àwọn ètò wá fún wa lọ́lọ́kọ̀ òjọ̀ kan bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ ní nàìjíríà jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pàápàá yòó nílẹ̀ yorùbá gbogbo ẹ̀ là á mú wá fún wa ẹ ṣe gan ni ẹ jẹ́ kí a kọ áńtẹ́mù orílẹ̀-èdè wa yẹn ní orílẹ̀-èdè yorùbá kí a tó máa lọ. bàbá mi mo kí yín o ìyá mi princess mo kí ẹ̀yin náà ẹ ṣé gan-an. kàgbéga kàgbéga kàgbéga fàyèrè ìgbàgbọ́ wa ni pé bàtì bẹ̀rù làbọ̀ mọ́ ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ̀jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtúntò dára. Bossi poet or Iwa